بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أفيا يفون الله أفيا يفون atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì Muhammad òní ni yaumale ahad déètì òní ni eighteen oṣù keje oṣù keje ọdún fourteen forty three. eighteen Rajab ọdún fourteen forty three ní ọjọ́ yọmọl ahad kíra umudatul ahkam onítìrà tí a máa ń kà. níbi tí abadé ní ìjẹjọ ó ní adi three o oh two atika three o oh two ní òní adi three o oh three adi three o three ní amaka insha allah ìbẹ̀lá máa ti bẹ̀rẹ̀ lónìí insha allah. hadith three oh three. عن ابن عباس رضي الله قال قدم النبي صلى الله عليه وسلم المدينه وهم يسلفون في الثمار السنتين والثلاث فقال أسلفوا في الثمار في كيل معلوم إلى أجل معلوم hadith three oh three hadith three oh three. anibunu abbas láti ọ̀dọ̀ ọmọ abbas kí allah subhanahu wa ta'ala kó yọ́nú sí i àtòun àti bàbá rẹ̀ paul ó sọ pé kọ́dìmà nàbíyù sallallahu alayhi wa sallam alimadina ànábì wọ ìlú Madina ní àsìkò tó wọ ìlú Madina yìí wahum yuslifuna fìsìmàr àsànàtàìní wọ̀sálàt ó sì bá àwọn ènìyàn tí wọ́n ń sanwó èso ọdún méjì ọdún mẹ́ta sílẹ̀. Si mi ò tiẹ̀ ka báàbù tá a fẹ́ kà gan báàbù sálàm orí ọ̀rọ̀ sísanwó ọjà sílẹ̀ sísanwó ọjà sílẹ̀ láti ọ̀dọ̀ ọmọ Abbas kí aláwọ̀ yọ́nú sí i hadith three oh three nínú tíra umudatul ahkam ó sọ pé. قدم النبي صلى الله عليه وسلم المدينة النبي ولو المدينة، وهم يسلفون في الثمار السنتين والثلاث ó sì bá àwọn ènìyàn tí wọ́n ń sanwó ọjà wọ́n ń sanwó èso fìsímàr wọ́n ń sanwó èso sílẹ̀ fún ọdún méjì ọdún mẹ́ta fakọ́l ọwọ́ sọ pé aslifu fìsìmár ẹ sanwó àwọn èso sílẹ̀ fi káyílín màálùmù níbi òṣùwọ̀n tí ẹ mà níbi òṣùwọ̀n tí ẹ mà ìyẹn ni pé èso tẹ́ sanwó rẹ̀ lẹ̀ kí ìwọ̀n rẹ̀ kó ti ní àjọsọ pé bóyá kílò fifty ni bóyá kílò hundred ni ok kó ti ní ìwọ̀n tẹ́ ẹ ti mọ̀ ọ̀kan sanwó èso sílẹ̀ láì yanjú iye kílò tí o rà ìlà àjàlè màálùm títí di <clears throat> títí di àkókò tí ẹ mà ìyẹn ni pé ẹ gbọ́dọ̀ sọ bóyá ọdún kan ni bóyá ọdún méjì ni ọ̀kan gbọ́dọ̀ san owó ọjà alẹ̀ láì mọ pàtó iye ọjà tí o fẹ́ rà láì sì ní gbèdéke ọjọ́ tí ẹ jọ fi ẹnu kò sí láti gba ọjà náà ara òfin tó de ìsanwó ọjà sílẹ̀ nìyẹn. torí pé tó o bá kàn sanwó ọjà lẹ̀ fún ọlọ́jà láì sọ láì jọ fẹnukò sí iye nǹkan tó fẹ́ rà tọ́ ọba dé tọ́ba sọ fún wọn pé iye báyìí ni òun iye báyìí ni òun ó tà fún ọ yóò dìyàn tọ́ ọba dé tọ́ sọ pé àsìkò tó wáyìí kò sí ọjà nílẹ̀ tí wọ́n sì ti ní àfojúsùn sí ohun tó fẹ́ lo ọjà fún kó sí èdè àìyedè láàrin ìpín méjèèjì iye ohun tó fẹ́ rà ní ìwọ̀n ẹ̀jọ̀ sọ àsìkò tí o fẹ́ gba ọjà ẹ̀jọ̀ sọ ok orí ọ̀rọ̀ mi báàbù ṣùrù ti fìlì báyìí. báàbù ṣùrùt fìlìbáyìn orí ọ̀rọ̀ àwọn májẹ̀mú níbi títà rírà àwọn májẹ̀mú níbi títà rírà adi three o oh four ani Aisha radiyallahu anha qalat jaatini bariro. fakọ́ọ̀làtì kàdáptù ahàlì àlàtìsìn àwákín fi kúlì ámín ùkíyà ùkíyà fa'àínìní fa'àínìní. فقالت إن أحبوا أن أعدها لهم ويكون ولاؤك ويكون ولاؤك لي فعلت فذهبت بريرة إلى أهلها فقالت فقالت له فأبوا عليها فجاءت من عندهم ورسول الله صلى الله عليه وسلم جالس فقالت إني قد عرضت ذلك عليهم fàábàáwò ilá ayẹ̀kúnà lè wà láàúláhùn fàsámi ànàbíyù sallallahu alayhi wa sallam فأخبرت عائشة النبي صلى الله عليه وسلم فقال خذيها واشترطي لهم الولاء فإنما الولاء لمن أعتق ففعلت عائشة ثم قام رسول الله صلى الله عليه وسلم في الناس فحمد الله وأثنى عليه ثم قال ما بال رجال يشترطون شروطا laysat fi kitabillah ma kana min sharitin laysa fi kitabillah fahuwa batilun wa in kana mi'ata sharitin qada'u Allahi ahaqqu wàṣáàrìtù lọ́hí áùsàkù wà ìnàmàlìwàláú límàní àtàkọ̀ Adi 304 àní Aisha látọ̀dọ̀ Aisha kọ́ọ̀lẹ́tì ó sọ pé jà á ti ní bàrí ìrọ̀ jà á ti ní bàrí ìrọ̀ bàrí wá bá mi obìnrin kan ní bàrí ìrọ̀ nígbà náà lọ́hùn lásìkò yẹn ó jẹ́ ẹrú ní ọ̀dọ̀ àwọn olówó rẹ̀ jà á ti ní bàrí ìrọ̀ bàrí ìrọ̀ wá bá mi fakọ́ láti ó sọ pé kàtàtù ahàlì àlàtìsìn àwákìn mo ṣe àkọsílẹ̀ ohun tí mo máa fi gba òmìnira kúrò lóko ẹrú lọ́dọ̀ ọ̀gá mi kàtàbtú àhàlì mo ṣe àkọsílẹ̀ wọ́n pè é fún mi olówó ẹrú wọ́n máa pe ohun tí yóò gbà lọ́wọ́ ẹrú rẹ̀ tó fẹ́ gba òmìnira. kàtàbtú àhàlì mo ṣe mo wá ṣe àkọsílẹ̀ ohun tí mo fi máa gba òmìnira kúrò lóko ẹrú lọ́dọ̀ ọ̀gá mi. tis'in awaakin tis'in awaakin nǹkan náà sì jẹ́ wúkíyà mẹ́sàn-án wúkíyà mẹ́sàn-án. okay fi kulli amin ukiya màá sì máa san ukiya kọ̀ọ̀kan ní ọdọọdún ọdún mélòó ni ó fi sáhùn ọdún mẹ́sàn-án sọrí pé n ń pè ní ukiya òun nǹkan kan ni tí ó níye lórí ẹ lọ wò tọ́ sí ọ̀rọ̀ ukiya kan ó jẹ́ ogójì dirham ukiya kan ó jẹ́ ogójì dirham ogójì dirham ní ukiya kan nígbà náà lọ́hùn ok tí wọ́n bá si diri kan sí dirham ó ṣe forty dìrìyà. fa fa àìníìní ràn mí lọ́wọ́ Aisha ràn mí lọ́wọ́ lórí owó fírídọ́ọ̀mù yìí ẹ̀rí kí mo ti sọ rí wípé nígbà tí wọ́n kásẹ̀ òwò ẹrú ńlẹ̀ ni àwọn ọ̀gá tí wọ́n ń kọ́ máa ń ṣẹ́ ni wọ́n ṣe kó fa freedom ceremony ọ̀gá tó bá kọ́ ni níṣẹ́ ẹ jẹ́ ń fún yín ní àmọ̀ràn ẹ jẹ́ ń fún yín ní àmọ̀ràn gbogbo ẹ̀yin ọ̀gá tẹ́ ẹ ní iṣẹ́ ọwọ́ tẹ́ ń kọ́ àwọn ọmọ ẹ jẹ́ ń fún yín ní àmọ̀ràn. ṣe kọ́kọ́ mọ̀ wípé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́ ọmọ kan ní iṣẹ́ ní àsìkò yẹn tí ò ní ṣàǹfààní fún yín àbí arẹ́ nìkan tí ó kọ́ ọmọ kan níṣẹ́ kan tó dá sí pé láàrin àsìkò tó fi ń kọ́ṣẹ́ yẹn o ò ní lò fún ohun tó yẹ kó dìídì gba òṣìṣẹ́ kan fún. kò sí ọ̀gá kan tí ó kọ́ yàn ń sẹ́ tó dá sí pé láàrin ìgbà tí o fi kọ́ńṣẹ́ yẹn tí ò ní já sí wípé ẹni yẹn yóò ṣàǹfààní fún ọ lọ́nà kan tàbó mìíràn bó tilẹ̀ ga sí pé àwọn iṣẹ́ mìíràn ń bẹ tó ga sí pé èèyàn lè kọ́yàn láàrin ọ̀sẹ̀ kan o ṣe mọ̀ bẹ́ẹ̀ ẹni tí ó kọ́yàn ní bí wọ́n ṣe ń wa mọ́tò bí wọ́n ṣe ń wọ̀kadà mi ò rò pé ó yẹ kó tèkì mọ́dà ní wíìkì ẹlẹ́mì lè fi ọdún kan kọ́ mọ́tò tọ́ba kan jẹ́ ọkọ̀ private mi ò rò pé ó yẹ kó tọ́dún kan bọ̀tọ́ wá jẹ́ pé tipa ni <laughs> tọ́ba fẹ́ kọ́ṣẹ́ tipa yóò lè ní ọdún kan o torí irin ni tipa páànù ní káà wọ́n ní tipa yìí ní bírèkì ẹ gbọ́. ẹ ń bá fẹ́ kọ́ tipa ẹ ń fẹ́ kọ́ tírélà ẹ ń fẹ́ kọ́ rélùwéè kì í sọ̀rọ̀ ọdún kan torí àwọn ọkọ̀ yẹn hmm, àwọn ọkọ̀ tó lágbára ni tó dá sí pé ìjàmbá wọn kì í mọ níwọ̀n tó bá bọ́ sọ́wọ́ ẹni tí kò mọ̀ wà ok so láàrin ọdún kan yẹn definitely ọmọ ọ̀kọ́ṣẹ́ ọ̀gá náà ó ṣàǹfààní ní ara rẹ̀ so generally speaking kò sí bí yóò ṣe kọ́ṣẹ́ oṣù mẹ́fà ọdún kan ọdún méjì ọdún mẹta iṣẹ mi bẹ̀ta sí pé ọdún mẹ́ta nìyóò fi kọ́ kó tó mọ̀ ok so n ta wá fẹ́ fàyọ́mbẹ̀ ni pé kò sí bí akẹ́kọ̀ọ́ kò ṣe kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá kan tí ò ní ṣàǹfààní fún lásìkò yẹn ìyẹn ni. ṣẹwárí kẹwàá kọ́ mọ́ ń ṣe tán kí ni nǹkan tí tí ò lè affect yín tàbí kí ni nǹkan tó lè jẹ́ èrè ń jẹ fún yín jù lọ lórí pé ẹ̀kọ́ mọ́ ń ṣe. kákọ́yàn níṣẹ́ a lè béèrè fún owó pé mo fẹ́ kọ́ ọ tó o bá lè kọ́ lọ́fẹ̀ẹ́ ẹ̀sìn fi àyè yẹn gbà ọ́ a lè béèrè fún kíni owó kọ̀ṣẹ́ pé mú iye báyìí wá mú iye báyìí wá láti fi kọ́ iṣẹ́ yìí. nígbà tí ẹni tó fẹ́ kọ́mọ ní kéwú títí ẹ̀ nípìlẹ̀ tó jẹ́ ọ̀fẹ́ táwọn afáà wá jẹ́ kó yé wa wípé tí ò bá lè kọ́ wọn lọ́fẹ̀ẹ́ ẹ́ kó béèrè owó ẹ̀kọ́ owó àsìkò tó fẹ́ lò láti fi kọ́ wọn ní ẹ̀kọ́ kó béèrè rẹ̀ pé kì í ṣe haram ok so ìyẹn ló fà á tí àwọn ilé kéwú ṣe fi ń gba owó owó ilé kéwú níbòmíràn ọ̀sọ̀ọ̀sẹ̀ ó dìpẹ́ǹdì bí ilé kéwú yẹn bá ṣe rí níbòmíràn oṣooṣù níbòmíràn táàmù táàmù ni wọ́n máa gba owó ilé kéwú so ìyẹn padà di ohun tó di ẹ̀tọ́ èyí tó wá jẹ mọ́ iṣẹ́ ilé ayé tó ga sí pé iṣẹ́ ilé ayé gangan ni kò sí ìyapa ẹnu lọ́dọ̀ àwọn onímẹ̀ẹ̀sìn fún ẹni tó bá fẹ́ kọ́yàn ní iṣẹ́ kó béèrè fún kíni o kó béèrè fún owó ìkọ́ṣẹ́ ok ṣùgbọ́n èyí tó dáa jùlọ tó lóore jùlọ fọ́gà tó lóore jùlọ fún ẹ̀yin ọ̀gá ẹ̀yin ọ̀gá mò ń bá wí o ẹ̀yin lẹ́ ń jẹ ẹ̀rẹ́sì lọ́wọ́ wọn o so èyí tó dáa jùlọ fẹ́yìn ọ̀gá ni pé kẹ́ ẹ kọ́ ọmọ ọ̀kọ́ṣẹ́ kẹ́ ẹ kọ́ free kẹ́ ẹ kọ́ nítorí àlọ́ ó lóore ju kẹ́ ẹ kọ́ nítorí token amount of money tí ó fún yín èlò náà lè fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tẹ́ bá fẹ́ kọ́ ń ṣẹ́ ẹlòmíì lè ní kó mú five thousand wá ẹlòmíì lè ní kó mú ten thousand wá gotiye ó ó scarf ibi tẹ́ ti máa ń béèrè fún fifty thousand hundred thousand bó o gba fifty thousand náà sẹ́ bó o gba hundred thousand yẹn náà sẹ́ sórí ọ̀rọ̀ rẹ dàbí ọ̀rọ̀ ẹni tó ṣiṣẹ́ bí irin tó jẹ ìjẹ́ ẹ̀lírí eh, bẹ́ẹ̀ lọ́rọ̀ àpèjúwe tí mo lè fún ọ nù tó o bá fi kọ́ọ̀yàn ṣẹ́ tó o gbọ́ owó kọ̀ṣẹ́ lọ́wọ́ rẹ̀ ó jẹjẹ ó ṣiṣẹ́ bí irin nu ọwọ́ á jẹ ìjẹ ẹ̀lírí rísìn rèé o ǹjẹ́ ọmọ fúnṣẹ́ tó kọ́ yẹn tí wọ́n kọ́ òun tó bá fẹ́ di irú tó fẹ́ di iṣẹ́ náà ni ó ṣe tó bá fẹ́ di tó fẹ́ digba tó fẹ́ di ẹni tí yóò kó dúkìá ilé ayé jọ ẹni tí ó mọ bọ́yàwó tí ó mọ bọ́mọ iṣẹ́ tó fi lé lọ́wọ́ náà ni èló wọ́n sì gbà ó gba five thousand ó gba five thousand ok five thousand rẹ yẹn kò lè lọ́sẹ̀ kan lọ́wọ́ ẹ̀ tó fi ná tán. now ìwọ gbàgbé hadith anabi sallallahu alaihi wasallam tó sọ wípé idha mata ibnu adam nkọta anihu amaluhu illa misalafin tí ọmọ anabi adam bá kú gbogbo iṣẹ́ tó lè ṣe fún ara rẹ̀ tó tó lè fọwọ́ ara rẹ̀ ṣe ó ti dópin. illa min àfi níbi nǹkan mẹ́ta nǹkan àkọ́kọ́ sọ́dákọ̀ tí ń jà àríyàtì nǹkan olóore tó ṣe tó ní káwọn yìí máa ṣàǹfààní pẹ̀lú ẹ̀ bóyá ó gbẹ́ kànga bóyá ó kọ́ bóyá ó títì bóyá ó igi eléso tí wọ́n ń kájẹ lọ́dọọdún ok bóyá ó tẹ tíra jáde tó jẹ́ tíra ẹ̀sìn táwọn èèyàn ń kọ́ ẹ̀kọ́ ní ibẹ̀ all right now nǹkan kejì elimin yuntafau bihi elimin yuntafau bihi ìmọ̀ kan tó mọ̀ táwọn èèyàn fi ń ṣàǹfààní ìmọ̀ kan tó mọ̀ táwọn èèyàn fi ṣe kí ni o tẹ́ fi ń ṣàǹfààní wo bó ṣe deprive wọ ara rẹ nírú nǹkan yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá ò ti lọ àwọn ọmọ iṣẹ́ tó kọ́ wọ́n wà nílé ayé wọ́n sì máa fiṣẹ́ yẹn ṣiṣẹ́ kò ní wà ẹ mọ́ o torí o ti gba five thousand torí nígbà tí yóò fọ́n five thousand ó lè dànù ó lè sọ́dọ̀ àwọn òbí ẹ̀ pé o ò níṣẹ́ kọ́ o ò tí ì sanwó kọ́ṣẹ́ máa lọ tó túmọ̀ sí pé ọ̀pọ̀ nítorí ọlọ́run ọ̀pọ̀ nítorí token amount of money token amount of money so ẹ̀yin ọ̀gá kélé máa jẹ́nà sí hà fún yín ẹ máa kọ́ àwọn èèyàn ṣẹ́ nítorí ìtọ́lọ́hùn ìyẹn pè yín o kì í ṣe dandan o má sì mí gbọ́ o àmọ̀ràn ni mo pè o pé eléyìí tó dáa jù lọ èyí tó dáa jù lọ òun ni pé kó o kọ́ àwọn èèyàn nítorí ìtọ́lọ̀ torí pé tó o bá gba owó nítorí pé o fẹ́ kọ́yàn níṣẹ́ ohun tó gbà mọ́ ló ti gbà wọn. ò lè jẹ méjì pọ̀ lábàlàdé ò lè jẹ sùkú o ohun tó gbà ló ti gbà wọn gbòtíye sì wá wò ó kéèsì tẹ̀yìn ọ̀gá ó yàtọ̀ fún kéèsì àwọn teachers kéèsì tàwọn teachers gbogbo láìfù wọn ni wọ́n ń lò lórí akẹ́kọ̀ọ́ kéèsì tẹ̀yìn ọ̀gá ó ẹ́ owó tó ń wọlé ni owó tó ń wọlé ni táìmù tó lùkọ́ ń lò kò ṣe kọ̀ǹpíà pẹ̀lú táìmù ti kí ni o táìmù tọ̀gá so ẹ ronú sàárín dáadáa gbogbo ẹni tí ẹ jọ̀gá ṣẹ́ ẹ máa kọ́ wọn torí tọ́lọ̀ támátì sọ pé ayé ti wá dìdàkudà débi pé iṣẹ́ nǹkan àwọn èèyàn ò fẹ́ kọ́ mọ́ àwọn èèyàn fẹ́ kọ́ iṣẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ kan bẹ ní ìsìn tó ga sí pé wọn ò rọmọṣẹ́ tí ó kọ́ṣẹ́ àwọn plumber wọn ò rọmọṣẹ́ àwọn kápẹ́ńtà àtúgọ́ tí mo ti mọ ṣéwù kápẹ́ńtà kèrí ọmọṣẹ́ kan fi hàn mí ìdírísà nu kèrí ọmọṣẹ́ kan fi hàn mí olórí ẹbí nu kèrí ọmọṣẹ́ kan fi hàn mí so àwọn èèyàn gan ń sá níbi iṣẹ́ kíkọ́ àwọn èèyàn ń sá níbi iṣẹ́ kíkọ́ tọ́ba ti di pé lọ́mọ́wọ́ báyìí wá àwọn èèyàn ò ní wá kọ́ṣẹ́ lókè ọ̀ya ní táìmù gbàkan tí mo lọ síbẹ̀ bẹ́yà 1990 mo lọ sí stéètì kan bẹ́ẹ̀ ó wá ń mo wá àwa ń sọ̀rọ̀ láàrin ara wa ń bẹ̀ ọ̀rọ̀ wa kan ọ̀rọ̀ àwọn ọmọ ọ̀kọ́ṣẹ́ wọ́n wá ní fúnra ara state government tàbí local government chairman onímọ̀ sanwó fún àwọn ọ̀gá onímọ̀ sanwó fún àwọn ọ̀gá awúsò wulẹ̀ níwèé kà kò sì níṣẹ́ kọ́ nígbà tí bábíyá ńlá ti ń bẹ ẹ́ tíyùn tówó ń wọlé ń bẹ̀ ń sòkò wulẹ̀ níṣẹ́ kọ́ sòtẹ́ má gàgà wá rí ọmọ tó lòun fẹ́ kọ́ṣẹ́ inú ìjọba wà á dùn pé ìwọ yìí ọ̀ fẹ́ ya alágbe wọ́n tún wá wọ́n tún máa fóun gan náà ní pocket money wọ́n sì fún ọ̀gá ẹ̀ náà ní owó but àwa ń sàlẹ̀ ọyá ń bì gbogbo ẹ̀ ló pakasọ́. So kò sí tó ní kí ìjọba mọ̀mọ́ fún àwọn ọ̀gá aṣẹ́ náà ní owó ìwúrí pé ọmọ mẹ́rin ló ń kọ́ iṣẹ́ o ọmọ iye báyìí ni o ọyá gba iye báyìí àfún ọ. owó tí wọ́n lè fi ṣe bẹ́ẹ̀ ó ń bẹ níbo làwọn ará òkè ọ̀gá ti rí tiwọn ṣé bí wọ́n jọ ń gba the same allocation ni. ti yé ṣùgbọ́n àmọ̀ràn tá a lè fún ẹ̀yin ọ̀gá aṣẹ́ ṣẹ́ àmọ́ tá a lè fún yín ni pé ẹ kọ́ wọn torí ọlọ́run ẹ kọ́ wọn torí ọlọ́run ìyẹn jẹ́ iṣu àkọ́kọ́ iṣu ẹlẹ́ẹ̀kejì ó ní iṣu freedom ó ní iṣu freedom ceremony ìyẹn tiẹ̀ wá wrong ìyẹn wrong gẹ́gẹ́ bí wòlíì máa lé kéwù ṣe wrong wòlíì máa lé kéwù gẹ́gẹ́ bó ṣe wrong bẹ́ẹ̀ náà ni ayẹyẹ òmìnira lòun náà wrong. ọwọ́ ẹrú nìyẹn tí máa gba nǹkan fún ìtúsílẹ̀ rẹ̀ ọwọ́ ẹrú nìyẹn tí máa gba nǹkan fún ìtúsílẹ̀ rẹ̀ a ní ọkọ lọ́fẹ̀ẹ́ òòkọ lọ́fẹ̀ẹ́ ògbówó kọ̀ṣẹ́. kí ló tún wá ń fẹ́ owó ohun tó olówó ọ ẹ́ ó ti gbà láyé ó ti gbà lọ́rùn láti ilé ayé ẹni tó mọ nǹkan yìí tán ó wá ń sọ fún pé ọ ò ní lọ o ọ lọ ọ lọ gún yẹ wá nídàájí kùtùkùtù ọ sì padìẹ sí i láì sóòsà ọ̀sà wo ni máa fi adìẹ bọ́lẹ̀ Yorùbá ná ọ̀gá ni òsà adìẹ ṣé ẹ ti gbẹ̀yìn ọ̀gá. wọ́n lẹ́yìn ọ̀gá ni òsà adìẹ òsà ti gbọ́ kẹ́yà yóò kọ́ ńlẹ̀ fún ìsìlàbá ọkẹ́ yẹ́lẹ̀ ni o. ó ti kọ́ ọ̀yàn ń ṣe tán o sì ti gbowó iṣẹ́ rẹ̀ wo yírí ẹ̀ wò dáadáa nígbà tó gbéṣẹ́ fún yẹn pé bá ń ṣiṣẹ́ yìí ó sì sọ pé èlò ló fẹ́ gbà ẹ̀jọ̀ sọ́tàn ó wá parí iṣẹ́ tán ó tún wá ń sọ wípé kó tún mówó sẹ́rímọ́nì pé ìwọ lọ́ba ṣiṣẹ́ ń wá ó takò làkàyè ó takò làkàyè àmọ́ ṣe rí ọmọnìyàn ò fẹ́ gbọ́ràn tọ́rọ̀ bá ti kan owó ọmọnìyàn àfẹ́ gbọ́ràn tọ́rọ̀ bá ti kan ọ̀rọ̀ owó báyìí àfẹ́ gbọ́ pírọ́blẹ́mù ta ní nìyẹn o ọkọ yànṣẹ́ ògbówó ṣẹ́ ẹni wá sọ pé alihamudulilayi mo ti mọ àpàdé àlùdé iṣẹ́ yìí tẹ́mi náà bá dá dúró mo lè máa ṣiṣẹ́ mi lọ kó o sì sọ pé aláwọ̀ fi báríkà sí o aláwọ̀ jẹ́ kó wúlò fún ọ láyé àti lọ́run o kó o sì fàdúrà sí tó kọ́ máa bá tiẹ̀ lọ ló bá parí ẹ̀tún wa ni kó gúnyán wá ẹ̀tún gba díẹ̀ ẹ̀tún gbowó àwọn lọ́gàlọ́gàá ẹ̀rọ dáadáa kò dáa o ẹ̀yin tí ẹ ti ṣe bọ́ sẹ́yìn bẹ́ẹ̀. ẹ tọrọ lọ́dọ̀ ọlọ́run tẹ́tí gbọ́ torí ọwọ́ nínú ọ̀gá tí ọ̀gbá yẹn rí inú yín o yóò ní wọ́n gbà lọ́wọ́ tòun náà wọ́n lè gbà lọ́wọ́ ẹ kí wọ́n mọ́ gbà lọ́wọ́ ẹlòmíì àgbọ̀rọ̀ mi yé nígbà tí wọ́n bá ti mọ̀ pé kinní yẹn ò dáa so. in tí ó sì ó láǹfààní lára in tó kọ́ lẹ́kọ̀ọ́ òun ni bí ó ṣe máa ṣiṣẹ́ lọ́jọ́ ayé rẹ̀ bí ó sì sọ di iṣẹ́ òòjọ́ rẹ̀ kódà mo tún mọ àwọn kan mo mọ àwọn kan tó ga sí pé wọ́n ṣe mùsùlùmí o tí wọ́n bá kọ́ ọmọ ńṣẹ́ tí wọ́n bá wá rí pọ́ ọmọ yẹn ò tètè gba ṣọ́ọ̀bù wọ́n tún wá bá gba ṣọ́ọ̀bù wọ́n tún kó ọjà fún un àwọn onímọ̀ sí bẹ́ẹ̀ àwọn yíbò tọ́rọ̀ sì mọ̀ pé ọjà tó wọ́n tún kó fún ọ bí ìgbà tó ń tajà ni òun náà tún rí èrè ń bẹ ẹ̀yin ó ṣe fírídọ́ọ̀mù owó tó yẹ kọ́ mo fi bẹ̀rẹ̀ bísínẹ́sì ẹ ti ná tán lójú agbo ẹ ti gbà tán lójú agbo fírídọ́ọ̀mù ti wá di ó ti wá di àṣà nínú ìlú gẹ́gẹ́ bí wòlímà lé kéwù ṣe di kí ni àṣà àṣà burúkú ni méjèèjì o àṣà burúkú ni o tọ́ ohun tá a bá débẹ̀ ni pé kàtàpùtù ahali aláàtísìn àwáàkìn mo ṣe àkọsílẹ̀ ohun tí mo fi máa gba òmìnira kúrò lóko ẹrú. lọ́dọ̀ ọ̀gá mi ok pé mo máa san kissing awaakin màá san awaaki mẹ́sàn-án awaaki kan sì dúró fún ogójì díríà mi ìṣe mọ́nì ìṣmọ́nì o lásìkò náà díríà mi kan owó ni. àwọn tí ń ná mi gan ní ìsìn kuwaiti àbí kí ni wọ́n ná ta ní ná mi ná dubai àbí ẹ́n dubai ná díríà mi àbí tẹ bá wo equivalence náírà sí díríà mi kan wọn kì í mà sówó kékeré so kámọ́tì wa sọ nígbà náà tó jẹ́ ojúlówó díríà mi gangan ojúlówó díríà mi gangan so it's money tó fi já sí pé ní gbogbo ṣé tó bá ṣe lọ́dún ogójì díríà mi ni ó lè rí kó lẹ̀ fún ọ̀gá rẹ̀ yóò sì fi ọdún mẹ́sàn-án yóò fi san owó kó tó bọ́ lóko ẹrú pátápátá ó ti wá wò pé à òun tóun ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ kó lọ́mọ ṣiṣẹ́ àjẹ́ àmu ó tún wá jóbìnrin ó tún jẹ́ obìnrin ó wá ru ọ̀rọ̀ ẹ̀ títí ó wá wò pé ìtókù ni pé kó ń lọ báyàwó Aisha radiyallahu anha kó ń lọ báyàwó Aisha ó wá sọ fún ìyàwó Aisha pé fa àìní ní ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ fàkọ́ ọ̀làtì Aisha wa sọ pé in ahabu a ní àúdà hálàhùn tí wọ́n bá fẹ́ kí n bá wọn ṣètò owó yẹn kí n ṣètò gbogbo nine awak yẹn kí n ṣètò ẹ̀ fún wọn wàyẹ̀kú náà wàlá òkìlì tí ó wà á já sí pé with the condition wípé wàláwù rẹ wàláwù rẹ yóò máa jẹ́ tèmi fàálítù èmi yóò ṣe bẹ́ẹ̀ kí ni jẹ́ wàláwù wàláwù ni ìbátan tí ó jẹ́ ìbátan tó máa ń ṣẹ́rí wá láàrin ọ̀gá àti ẹrú rẹ̀ tó tú sílẹ̀ tó tú sílẹ̀ ní ọ̀fẹ́. tí ọ̀gá ẹrú nígbà tó bá tú ẹrú sílẹ̀ lóko ẹrú tó sọ ọ́ di olómìnira. tí ẹrú yìí bá síwájú ọ̀gá rẹ̀ kú ok ọ̀gá wà nínú ẹni tí ó jẹ́ nínú ogún ẹnìyẹn wọ́n ti ń pè ní wàláhù nìyẹn ok ẹnìkan tú ẹrú lẹ̀ ló kó ẹrú ní free ok ó tú lẹ̀ free tó bá tú lẹ̀ pẹ̀lú owó kò ní wàláhù mọ́ o ṣùgbọ́n tú lẹ̀ free tàbí ẹnìkan. E ó san owó orí ẹrú yẹn kí ẹrú yẹn lè kúò ní òkú ẹrú létà tí ẹrú yẹn bá kú síwájú ẹni tó túlẹ̀ lóko ẹrú látàkù ara rẹ̀ tàbí lọ́fẹ̀ẹ́ ó ti ní ìpín tí Allah subhanahu wa ta'ala tó ní kí wọ́n pín atúnisílẹ̀ lóko ẹrú iṣẹ́ ńlá ló ṣe ẹni tó sọ ọ́ di olómìnira tó ò ní ṣiṣẹ́ sin ẹnìkan títí dọjọ́ ọkú rẹ tó wá tu ọ́ lẹ̀tàn tí wọn náà wá lọ́dọ̀ tó ní dúkìá òkè ìsìlámù fẹ́ kí ẹni tó túlẹ̀ lọ́jọ́ kìíní àná yẹn kó ṣe kí ni kó ní ìpín nínú ogún rẹ̀ wọ́n sì máa ń pe irú ẹni bẹ́ẹ̀ ní máwúlá máwúlá so tọba ti gbọ́ tí tàbá kan àdísì míì kí ó sọ pé maula lágbájá tọ́ba ní lágbájá o ó jẹ́ maula lágbájá ìtumọ̀ ẹ̀ ni pé lágbájá yìí o òun ló tú ẹni sílẹ̀ lóko ẹrú lọ́fẹ̀ẹ́ tàbí ọ̀rà kúrò ní oko ẹrú pẹ̀lú owó ọwọ́ rẹ̀ so ìyá wa Aisha rọ̀díyàlọ́ àníyá nígbà tó fi yẹn ti wà nílẹ̀ bẹ́ẹ̀ pé ẹni tó bá tú ẹrú sílẹ̀ ló kù ẹrú òní máwúlá rẹ̀ òun ló ní wàláwù orí rẹ̀ wàláwù rẹ̀ òun ló ní. ìyàwó Aisha wa ń sọ fún bàrí rọ̀ pé ní ìsìn táwọn ọ̀gá rẹ̀ sọ pé àwọn máa gba nine ukiya which is money tẹ́ bá fẹ́ èmi ó gàdá owó yẹn jọ ọ á sì tú ọ lẹ̀ lóko ẹrú tá a wá láàsọ pé ó tú yẹn lẹ̀ lóko ẹrú ṣé Aisha ni àbáwọn ọ̀gá rẹ̀ ẹ́ Aisha ni láfi ní kíwọ náà má gbowó lórí pé o fẹ́ kọ́ yọ̀ǹsẹ́ ọ̀gbọ́rọ̀ mi yé àwọn ọ̀gá ti gbowó ó ti parí síbẹ̀ yẹn nìyẹn ó ti parí síbẹ̀ nu ó ti gbowó pé ọkọ̀ ń ó ti parí síbẹ̀ yẹn nìyẹn so bí olówó ẹrú náà bá ti gbowó lórí pé ó fẹ́ tú ẹrú ẹ̀ sílẹ̀ kálás ó ti parí so tó bá wá já sí pé ẹnìkan ló kówó yẹn lẹ̀ ẹni yẹn ló ní wàhálà àwọn tó ń pè ní wàhálà òun ló ní tó sì gà sí pé fúnra ara rẹ̀ ló ṣiṣẹ́ owó tó rówó yẹ ẹnìkan kò ní ẹnìkan kò ṣe mọ́wúlà rẹ̀ nìyẹn òun ló tú rẹ̀ lẹ̀ ní òkú ẹrú nìyẹn so ìyàwó Aisha sọ báyẹn ó ní ní àhábù tí wọ́n bá fẹ́ a ní àwọn dàláhùn pé kí n gádà owó yẹn kí n pìpì owó yẹn kí n ṣètò ẹ̀ fún wọn wọ̀yẹ̀kú náà wàláhù kìlì tí ìbátan wàláhù tí ó máa jẹ́ tèmi fàálítù èmi yóò ṣe bẹ́ẹ̀ lọ sọ fún wọn. fàbáhà bá ti bàrí rọ ilẹ̀ àhàlìhà bàrí rọ wá lọ sí ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ fàkọ́ láti láhùn ọwọ́ aṣọ tí àìsà sọ yẹn ọ sọ fún wọn. fàábà wà léyà wọ́n bá ní nóò wọ́n ní nóò wọ́n fọ́n mú wọ́n kọ́ ọ́ àwọn ní kò sí ń tọ́jọ́ táwa sanwó orí rẹ̀ ó ṣe sàrà ni <laughs> àwọn ò sì lè ṣe sàrà táwa sanwó orí rẹ̀ ó ṣe kí ni sàrà ló ṣe ọlọ́run sì san lẹ́sàn rẹ̀ àwa náà láàsì máa ní wàláwù rẹ̀ fàjá sí mí ní ìdí yìí ni bàrírọ̀ bá tún dé látọ̀dọ̀ wọn second time tí ó wà dé yẹn wa Rasulullah sallallahu alayhi wa sallam jalisun ànábì ti wà níjókòó lọ́dọ̀ ìyá wa Aisha radiyallahu anha fakọ́ọ̀lá ti tàrírọ̀ wá sọ pé inni kọ́dí àròdìtù zálíkì àléyí mo ti lọ́ọ́ fi yẹn hàn wọ́n o ohun tó sọ yẹn mo ti bá wọn discuss ẹ̀ mo ti bá wọn sọ o. So fàbáwò wọ́n bá kọ̀ ilá ayẹ̀kú ná àlèwàlá ùlàhùn wọ́n ní àfi tó bá já sí pé àwọn làwọn ọmọ ni wàláhù rẹ̀. fàṣẹ́mi anabi sallallahu alayhi wa sallam anabi wa gbọ́ ọ̀rọ̀ yẹn. fa àkàbàrà ti Aisha anabiya sallallahu alayhi wa sallam Aisha wa fún anabi ní ìró lẹ́kùnrẹ́rẹ́ pé à ohun tó ṣẹlẹ̀ rèé bàrírọ̀ wa bá mi báyìí kàṣà báyìí káwòdì èmi náà sì sọ báyìí àbọ̀ tó wá mú bọ̀ lọ́dọ̀ àwọn ọ̀gá rẹ̀ ni pé no pé tí n bá sanwó yẹn o tí n bá sanwó yẹn o mo sì sàrà ni o àwọn làwọn sì ni wàláò. ìsí ìwọ náà ò lè gbowó òkọ̀ṣẹ́ kó tún mọ retí ilé múlùú tán fáwọn bíi ọ̀gbọ́rọ̀ mi yé ọ lè gbowó òkọ̀ṣẹ́ tán kó o tún máa retí kí ni ìlìmún yòǹtàfà òbí ìmọ̀tọ́ ọkọ ọ̀yàn tẹ́ni yẹn fi ń ṣàǹfààní ìmọ̀tọ́ ti gbowó ẹ̀ o ti gbowó ẹ̀ àpò o ti gbowó ẹ̀ ìwọ náà wò bá nìsín pé wájú iṣẹ́ tó ṣeun iṣẹ́ tó fi léèyàn lọ́wọ́ tẹ́ni yẹn fi ń jẹun tó fi fẹ́yàwó tó fi kọ́lé tó fi ra mọ́tò ìwọ wá gba ten thousand naira ah aláwọ̀ mọ́ àmọ́ jẹ́ kí tèmi ó ta o ten thousand naira twenty thousand naira kódà àbó gba fifty thousand naira. ló jẹ́ kí n fún yín lámọ̀ràn wípé ẹ̀yin ọ̀gá ẹ má gbowó kọ̀ṣẹ́ mọ́ ẹ má gbowó kọ̀ṣẹ́ mọ́ kò pé yín kò pé yín o. fakọ́l nígbà tí wọ́n fún ànábì ní full details tí wọ́n fún ní ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ nípa kéèsì yẹn ànábì wá sọ pé kùdíhà ọya gba ẹrú yẹn mú báyìí gba ẹrú yẹn mú wàṣ tárì tí làhùn kọ́ ọ wá ṣe wà láàní májẹ̀mú fún wọn pé ìwọ ti mẹ́rú báyìí o owó tẹ̀ fẹ́ gbà òun rèé wà láàyè èmi ni mo ní ntí kò ṣe ń tiẹ̀ nù. fàínàmá àlèwàláhù límọ̀ni àtakọ̀ nítorí pé wàláhù ọ wà fún ẹ tó yàn án lẹ̀ lóko ẹrú ẹni tó tú nílẹ̀ lóko ẹrú ó ní wàláhù wà fún. so ìwọ tó sanwó orí ẹrú ìwọ ló túlẹ̀ lóko ẹrú àwọn ti ta oúnjẹ alẹ́ wọn wọ́n ti gbé fọlọ́ngbò jẹ. fàfáà láti Aisha ṣe bẹ́ẹ̀ o fàfáà láti Aisha Aisha ṣe ṣe bẹ́ẹ̀ ó kó àwákù mẹ́sàn-án yẹn ó kó ó sì tẹ̀lé ẹrú lọ sí ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ owó tẹ́lẹ̀ fẹ́ gbà rèé wàhálà ò sì di tèmi o kò jù bá ń lọ bye bye. lẹ́yìn tí ìyẹn ṣẹlẹ̀ báyìí tán lẹ́yìn tí ìyẹn ṣẹlẹ̀ báyìí tán thumma qama Rasulullah sallallahu alayhi wa sallam fi nas lẹ́yìn náà nẹ́bí wá dìde dìde ó wá dìde nàró láàrin àwọn èèyàn ó dìde láàrin àwọn èèyàn now ìdìde ànẹ́bí sallallahu alayhi wa ni pé ó fẹ́ sọ kinní yẹn kí gbogbo àwọn èèyàn gbọ́ ọ torí pé ohun tó ṣẹlẹ̀ sọ́gà àbàrírọ̀ tí ò mọ ìdájọ́ kéèsì yẹn ó ṣeé ṣe ká túrí ẹni tí kò mọ ìdájọ́ rẹ̀ ló fi já sí wípé ọ̀rọ̀ rẹ̀ tó o bá sọ fún wa a sọ di wáàsì ọ̀gbọ́rọ̀ mi yé àbá lọ mọ́ ọmú ọ̀rọ̀ mọ̀lẹ́kà wà láti mọ́ sí wáàsí fún yín ni ẹ́ ìwà àtìyàwó rẹ̀ jà ọ sọ fún wa oníyàwó ọ̀dáná fún ọgbà lójú ọwá dé kí n dájọ́ rẹ̀ á sọ di wáàsí pé à ọkùnrin kan o ọgbà ìyàwó ẹ̀ lójú torí pé kò dáná oúnjẹ fún un tó ti yé ọ sọ ọkọ má jẹ́ ká rọ ọtọ ọtọ ọba gbọ́ bẹ́ẹ̀ nínú súnà ló wà pé ohun tó bá ṣẹlẹ̀ kásọ̀ dìwáàsì however a ní dákọ̀ ọkùnrin yẹn a sì ní dákọ̀ ẹlẹ́hà rẹ̀ a kàn ní àáfàá kan o tàbí bírọ́dà kan o ó gbá ìyàwó ẹ̀ létí torí pé kò dáná oúnjẹ fún un kí ni ìdájọ́ ẹ̀ nínú ẹ̀sìn kọ́ wa máa ní tí ò jẹun lẹ́kàbù náà ni pé ọ̀rọ̀ tí máa sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tá a kó wá lánàá ọ̀rọ̀ tá a kó wá lánàá bó ṣe bó ṣe dùn ní wọ́n ti ti bọ́nú tàlímù ẹ̀ kí ni gbogbo wọn kí ni gbogbo wọn náà wọn náà nù ṣé mọ̀lẹ́kà mọ̀lẹ́kà ní mọ̀rọ̀ ẹ̀wà bọ́gbáyàwó ẹ̀ létí ẹ́ so ẹ̀sìn fààyè gba àfẹ́ẹ̀sìn pé tọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ tá a fà ti bá yín dá sí i ní kọ̀rọ̀ nítorí kí irú tó ṣẹlẹ̀ sẹ́yìn yẹn ẹ́ kó má bàa ṣẹlẹ̀ sí àwọn míì tàbí tí bá ń ṣẹlẹ̀ sáwọn míì lọ́wọ́ kí wọ́n ti mọ ìdájọ́ ẹ̀sìn lórí rẹ̀ sọ́tìyé ìyẹn ó máa ọ̀pọ̀lọpọ̀ mátà ọkùnrin kan tóbìnrin kan wọ́n ń jà sí bátidé sẹ́rímọ́nì àwọn ni wọ́n fọ̀rọ̀ ara wọn tó mi létí mo sì tírìtì ọ̀rọ̀ bátidé sẹ́rímọ́nì nígbà yẹn mo tírìtì ẹ̀ gbòtìyé nígbà mo tírìtì ẹ̀ ọkọ àti ìyàwó délé ìyàwó sọ pé ẹ ti lọ fún àbú àbí mo gbúrò ọwọ́ yín ẹ ti sọ fáwù ọ̀rọ̀ wa ni wọ́n sọ bẹ́ẹ̀ ti parí àdìsítà ọ̀rọ̀ wa ni wọ́n sọ. So ọkọ padà bá mi pé nǹkan báyìí ni ìyàwó òun sọ bó tilẹ̀ ga sí pé ó ti gbọ́dàjọ́ ọ̀rọ̀ yẹn yé ṣùgbọ́n ó fi gbó òun lára wípé ẹ̀yin lẹ sọ fún ààbò lọ́jọ́ kejì ẹlòmíì tún wá òun náà tún sọ similar thing lẹ́ni tí ò sọ fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ọlábù ah, ọ̀rọ̀ tí ẹ sọ ń jọ Sunday àfi bí ẹni tí ẹ mọ ṣe láàrin máa tẹ́lẹ̀ àní alọ́bọ̀ wá pé ọdún kan lọ́wọ́ ní òun fẹ́ ṣe bá dé sẹ́rímọ́nì fún un pé àwọn jọ ń fà láàrin ara wọn ni pé àwọn àwọn àmọ́ bẹ́ẹ̀ sí wá gbọ́ bó ní ẹ̀ èmi ò gbọ́ èèyàn bí rẹ náà lórí ẹ̀ ṣẹlẹ̀ sí so ẹ má jà á máa rí àwọn àfáà bí ìgbà tí bíi bíi olófòfó tó ti yé ẹ má jà á rí àwọn àfáà bíi olófòfó táwọn àfáà náà bá sì fẹ́ sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ kí wọ́n dáko ẹni tọ́rọ̀ kan kò lẹ́tọ̀ ẹ̀yin náà rí ní ìsìn bá dẹ̀bi ó sì sọ ẹ̀ rí bó sì sọ ní ìsìn so ó dìde láàrin àwọn èèyàn tí ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀ fahamida lọ́ha ó fi ẹ̀yìn fún àlọ́ wà á fi dá aléhì àlọ́ yìí ó yin àlọ́ thumma qal lẹ́yìn náà sọ pé má bá lu rìjálìn kí ló ṣẹlẹ̀ sáwọn èèyàn kan náà yẹsẹ̀rìtúùnà tí wọ́n máa ṣe àwọn májẹ̀mú ṣùrùtọ́n àwọn májẹ̀mú kan lẹ́yìn sátì fi kìtàbìlà àwọn májẹ̀mú tí ò sí nínú tírà Allah kí ló ṣẹlẹ̀ sí wọn tó fi dá sí pé wọ́n máa gbé àwọn májẹ̀mú kan kalẹ̀ lórí tá a fẹ́ tá a fẹ́ rà táwọn májẹ̀mú yìí ò sì wà níbàámu sí tírà Ọlọ́run mọ́kánà mi ń ṣárítín èyíkéyìí májẹ̀mú lẹ́yìnsà fi kìtàbíláì tí ó bá ti wà níbàámu sí tírà Allah fàáwà bá àti lùn is null and void òtúbá ń tẹ́ni o òtúbá ń tẹ́ni. májẹ̀mú tẹ́ ẹ bá ti ṣe lórí pé ẹ fẹ́ tà ẹ fẹ́ rà láàrin ara yín tí májẹ̀mú yẹn ò bá ti sínú tírà ọlọ́run kí ni ìtumọ̀ pé kò sínú tírà ọlọ́run tí májẹ̀mú yẹn bá ti takò tírà ọlọ́run torí pé kìí ṣe gbogbo májẹ̀mú ló bá nu alukura'an ok kìí ṣe gbogbo májẹ̀mú ìwà bá nínú alukura'an ṣùgbọ́n májẹ̀mú yẹn kò gbọ́dọ̀ fi ọ̀nà kankan tako ntí islam mú wá yálà nínú quran tàbí nínú hadith anabi sallallahu alayhi wa sallam so any condition tẹ́ ẹ bá ti mú wá lẹ́yìn sàfi kìtàbí láì tí ò sínú tírà ọlọ́run fàhùwà bàtí lùn fàhùwà bàtí lùn òtún bá ń tẹ́ni tí wọ́n bá sọ pé nǹkan kan wà báàtì ó yàtọ̀ sí kí ó sọ pé nǹkan kan wà fásid bí ta bá sọ pé nìkáhùn báàtì lùn ó yàtọ̀ sí nìkáhùn fásidùn tí nǹkan bá bàjẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ á pè ní báàtì tí nǹkan ò bá bàjẹ́ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó bàjẹ́ láàrin tàbí lọ́wọ́ parí á pè ní fasid jọgbọ́n tí mo wíyé tí ọ̀rọ̀ kan tó bá láàyè láti ìbẹ̀rẹ̀ á pè ní kíni báàtì lónìí tí ó bá láàyè níbẹ̀rẹ̀ tó ga sí wípé lọ́wọ́ parí rẹ̀ ẹ́ láàrin méjì rẹ̀ ló ti ní ẹ̀rọ a pè ní kíni a pè ní fasid. ordinarily nínú èdè Yorùbá bátílù àti fásidù ìtumọ̀ kan náà ni nǹkan tí ò da nǹkan tó bàjẹ́ tábà nǹkan bàjẹ́ alẹ́dínà yusiduna fil ardi àwọn tí wọ́n ń ṣèbàjẹ́ ní orí ilẹ̀ ok so ìbàjẹ́ náà gbogbo ẹ̀ túmọ̀ sí but lọ gbọ́ yé tí wọ́n bá pè kankan ní bátìlù ń ṣẹ̀ríà right from the from the grassroots ẹ̀rọ ni nìkan náà ok ohun tẹ́ ẹ bá wá mọ́ lórí ẹ̀ kìrọ́ ni ṣùgbọ́n tí wọ́n bá pè ní fásid tí wọ́n pè ní kíni fásid nǹkan yìí ò ní ẹ̀rọ níbẹ̀rẹ̀ but nǹkan kan wrong pẹ̀lú ẹ̀ along the line irú tó bá wá jẹ́ fásitì yẹn wọ́n wà ní kẹ́ ẹ lọ kọ̀rẹ́kìtì ọ̀wọ́ àárín yẹn àpẹẹrẹ nìyí níbi ọ̀rọ̀ nìka kí ẹnìkan by mistake kó fẹ́ sísà rẹ̀ kí ẹnìkan by mistake kó fẹ́ sísà rẹ̀ bóyá ó jẹ́ full sister ni o bóyá ó jẹ́ half sister ni o kéèsì kan nìyẹn masala kan nìyẹn masala kejì ẹnìkan fẹ́ obìnrin ok ẹnìkan fẹ́ obìnrin obìnrin yóò ní bàbá láyé obìnrin yóò sì sí ìbímọ tó lè fi lọ́kọ ok now àwọn brọ́dà rẹ̀ ni wọ́n wà nípò wàlíyù fún but wọ́n wá ní bírọ́dà méjì ọ̀kan jẹ̀gbọ́n ọ̀kan jábúrò but nígbà tí wọ́n wá ṣe nìkan yìí ọ̀dọ̀ àbúrò ni wọ́n lọ tí nǹkan kò sì disqualify èyí tó jẹ́ àgbà irú nìkan bẹ́ẹ̀ àti nìkan àkọ́kọ́ táwọn afáfá fẹ́ sọ nípa nìkan àkọ́kọ́ wọ́n á pè ní nìkahun báàtì lónù torí kò sí ní tẹ́ ẹ fẹ́ túnṣe ń bẹ̀ kò sí ní tẹ́ ẹ fẹ́ ń bì yẹn it is báàtì o lè fẹ́ sísà rẹ kò sọ́nà tẹ́ gbà ṣe correction rẹ̀ ju kẹtùkà lọ kò sí amend irreparable okay but ní kéèsì kejì ẹ̀gbọ́n ló yẹ kó ṣe ákídù fún wọn tẹ́gbẹ́ èsì ìwà tó sì lẹ́tọ̀ọ́ sí kó ṣe tí nǹkan kò disqualify rẹ̀ bóyá nítorí àìgbọ́ ìdájọ́ yẹn yé látọ̀dọ̀ ẹni tó fẹ́ ṣe nìka tàbí fún personal interest kan ok fún personal interest kan wọ́n decide láti má lọ sọ́dọ̀ ta ni ọ̀dọ̀ ẹ̀gbọ́n wọn ní ẹ bí eh, full brother àti half brother ní sáìdì bàbá náà sáìdì ìyá o ní sáìdì bàbá ṣe gbọ́dọ̀ lè ṣe nìkà fún yàn àbí kí food brother wà nílẹ̀ ok food brother this is not a case of uh, elder versus uh, junior but it's a case of food brother versus half brother bàbá àti ìyá lọ́jọ́ pọ̀ òun àtọmọbìnrin yẹn pọ̀ òun wà nílẹ̀ ó sì qualify ẹni tí bàbá nìkan jọ wá pa wọ́n pọ̀ lọ wá lọ bá that error yẹn wọ́n á sọ pé nìkáwù yẹn o fáàsì dùn ó láàyè nìkáà yẹn sì kí ni o ó láàyè so wọn ò wá ní sọ pé ẹ ní gẹ́ tọkọ-tìyàwó mọ́ láíláí hmm. wọ́n kàn sọ fún yín pé go back to full brother kó o lọ gba àṣẹ èyí tó gbà lọ́wọ́ half brother nígbà tí full brother wà nílẹ̀ kò tí ì tọ́ síta ní half brother tó bá fẹ́ máa ń lo tó bá gbọ́ tẹ́ máa sọ pé kinní kan batil kinní kan fasit lọ́dọ̀ àwọn oníṣẹ̀ríà bí wọ́n ṣe máa ń lò nìyẹn ok so ní ti kéèsì nísìn ẹ̀wọ̀n tánà bí pé ó ní fàhùwà báàtì lòun fàhùwà báàtì lòun so that uh, arrangement tàbí contract yẹn pé ẹ tà ẹ gbowó orí rẹ̀ ẹ tún wá máa jẹ́ mọ́úlá rẹ̀ no no kò sí nǹkan kan tá a fẹ́ tún ṣe níbi láàrin òun àtọ̀gá rẹ̀ báyẹn ju wípé ẹni tó bá sanwó òun ló ní kíni òun ló ní wàhálà orí ẹrú òun ló ní ẹrú. wàyínká àná mi àtàṣẹ́rìtìn kódà kò gá sí pé ẹ̀kọ́ mẹ́jẹ̀mú yẹn ẹ̀kọ́ ní méní méjì mẹ́ta mẹ́rin ó sì dórí ọgọ́rùn-ún ìkankanú rẹ̀ ọ̀wá wà ní níbàámu sí tírà ọlọ́run bá ti lù ní o. wàyínká nami asasẹ́rìtìn ìbáàjẹ́ ọgọ́rùn-ún májẹ̀mú ìbáàjẹ́ ọgọ́rùn-ún kí ni o ọgọ́rùn-ún májẹ̀mú. kọ̀dọ̀ ọ̀lọ́hì àhàkù ìdájọ́ ọlọ́run lórí nǹkan ò ní ó lẹ́tọ̀ọ́ jù lọ kẹ́ẹ̀mùṣẹ. wàṣárìtù lọ́hì áó sàkù májẹ̀mú ọlọ́run ló sì fọkàn balẹ̀ jù òun ló fọkàn balẹ̀ jù. májẹ̀mú tó náà bá gbé kalẹ̀ òun ni the most reliable condition. wàyí náà màlìwàlá ẹ̀tún gbọ́ lẹ́ẹ̀kan sí o wàyí náà màlìwàlá límọ̀ ni àtọkọ̀ wàláwù o ẹni tó bá tú ẹrú sílẹ̀ lóko ẹrú free tó túlẹ̀ free tàbí tó sanwó orí ẹrú láti sọ di olómìnira òun ló ní tá à ń pè ní kíni àlùwàlá òun ló ní o òun ló ní. hadith 305 عن عامر حدثني جابر ابن عبد الله أنه كان يسير على جمل على جمل له قد أعيا فأراد أن يسيبه قال فلاحقني النبي صلى الله عليه وسلم فدعا لي وضربه فصار سيرا لم يسر لم يسر مثله قال بعينيه بوكي بوكية قلت لا ثم قال بعنيه فبعته بوكية واستثنيت عليه حملانه ìlà ahali falama balakitu àtàìtù wúbìlì jamali fana kọ́dà ní fámánà hù thumma raja'atu fàárísàlà fi afárí fàkọ́ọ́lù aturani ma ma kastuka la akhudha jamalaka khudh jamalaka wa darahimaka fahuwa Okay. Adi 305 nínú Umda tírà Umda Sulakam. An Amir, atọ̀dọ̀ Amir, Haddasani Jabir, Jabiru sọ fún mi, Ibn Abdullahi, Jabiru Abdullahi anáwó káàna yẹn sí irú alájà màlìláhù ọ sọ fún mi pé dájúdájú òun rìn ín lọ lórí ràkúnmí rẹ̀ kan kọ́dí aya ràkúnmí tó ti rẹ̀ ẹ́ tó ti rẹ̀ ràkúnmí yẹn ó ti weak ó ti rẹ̀ ẹ́ kò rìn dáadáa mọ́ fáàrọ̀ ọ̀dà ayùsà yìí bàwò ó wá fẹ́ fi sílẹ̀ kí ó máa dárìn lọ. ó fẹ́ fi ràkúnmí yẹn sílẹ̀ ó sì rẹ ràkúnmí yẹn ó ti rẹ̀ ẹ́ ó ti rẹ̀ sára ó wá fẹ́ fi ilẹ̀ pé kó máa dárìn lọ. kọ́ọ̀lù jábìrì wa sọ pé fàlàhí kọ̀ ní nàbí sallallahu alayhi Anabi wá rìn bá mi òun náà ń gun nǹkan ọ̀gùn bọ̀ ó wá rìn bá ànábì ànábì rìn bá lójú ọ̀nà. fádà áálí ànábì wá ṣàdúrà fún mi lórí ìrìn àjò yẹn wádọ̀rọ̀ báwù ó wá fọwọ́ gbára kùn mí yẹn ó fọwọ́ gbá fọwọ́ lù fàṣàrà sẹ́yìnrán ràkúnmí náà ó wá rin ìrìn náà lámìyẹ̀sẹ̀rí mẹ́sìláhù kò rí orin irú rẹ̀ rí kò rí irú ìrìn yẹn kò rí yẹn ni pé ó rìn dáadáa kọ́ọ̀l wọ́n á tún lọ àlejò wa sọ fún jábìrì pé bẹ̀rẹ̀ ní èyí di wùkìyà ọ̀ wá tààrà kún mí ẹ̀ fún mi ní wùkìyà kan tàá fún mi ní wùkìyà kan which is forty dirham. kólítùlá mo ní rárá o mi ò ta o. sọ́mà hmm. kọ́ lẹ́yìn náà àníbi tún sọ pé bẹ́ẹ̀ níyì ta fún mi. fàbíyín tùhú bìwò kì í yá mo wá tà á fún ànẹ́bì ní wúkìyà kan àmọ́ pẹ̀lú mẹ́jẹ̀mú wàstàfínà ìtò àléhì hu ìlà àálí orírì ni wọ́n wà ó ní mo wá fi condition sí mo fi àyàfi sí pé mo ti tà fún ọ ní wúkìyà kan o ṣùgbọ́n yóò gbé mi délé náà o kí n tó fàlẹ́ ọ lọ́wọ́ torí orírì ni wọ́n wà tí agreement ṣe kíni tó ti wáyé ó wá ṣe àyàfi sí i pé òmùlánà wú ìlàálí yóò gbèmí délé o nígbà bá gbèmí délé tán wàá mú tàkùnmí rẹ̀ ìfàlẹ́ ọ lọ́wọ́ fàlámà bàlákìtù nígbà tí mo délé àtẹ́yìtù húbìlì jámẹ́lì mo wá múràkùnmí yẹn mo lọ mú bá a. fana kọ́dà ní samanahu ó sì kó owó rẹ̀ ó kó wúkíyà kan tí í ṣe forty diriam ó kó lé mi lọ́wọ́. fún mọ̀rọ̀jà àtù lèmi bá padà mo ń lọlé. fàárí sálà fi ásárí ọwọ́ ara ẹ̀ nìkan sí mi lójú ẹsẹ̀ ló gbé ẹsẹ̀ tẹ́mi kúrò lọ́dọ̀ rẹ̀ báyìí ọwọ́ ààrẹ nìkan sí mi. ọwọ́ a ní kóńtìyàn sọ fún un pé àtùrọ́ ní makastuka òkè lè áhùdà ní bẹ́ẹ̀ o pèsè lá lá kí la pètẹ́lẹ̀ náà lè láàmà púpọ̀ yẹn gba ọ gba kẹsìrọ̀ li áhùzà jàmàlákà aturoni ní li áhùzà jàmàlákà. ó ní ṣé o lérò pé mo bọ́ ọ dúnàdúrà mọ̀kásùtùkà mo bọ́ ọ negotiate mo bọ́ ọ dúnàdúrà li áhùzà jàmàlákà nítorí kí n lè gbára kún mi rẹ. no no no no no rárá o rárá o. wúdíjà màláka ràkúnmí rẹ rèé o bá ń falẹ̀ lọ́wọ́ wádàrà ahimaka owó tó o sì fẹ́ gbà ndotiye owó tó o fẹ́ gbà tó jẹ́ owó dírí àmì òun rèé o fàáwà láka tiẹ̀ ni. wọ́n dúnàdúrà lórí ìrìn àjò ok ànábì oníràkúnmí rẹ̀ ń rà ọkàn taari ẹ̀ sí ni. sallallahu alaihi wasallam ìyẹn wá ní òun ọ̀tà fún un ṣùgbọ́n yóò gbóhùn délé nígbà tí ó wá gbé délé ó wá mú ràkúnmí yẹn wá sílé ànábì kò bá ànábì ńlé ó fa ràkúnmí kalẹ̀ ó lọ tán báyìí ànábì délé ànábì wá rán ẹnìkan tẹ̀lé pé yá ní ìsìn ní ìsìn ràkúnmí yìí wá dá padà sọ́dọ̀ jábìrì kó o sì bá ń kó fọ́ọ̀tì dìrì àmì yìí kọba bá fún un sọ fún pé àtùrọ ní màkásúkà lè áhùzà jàmàlákà ṣé o pé mo fẹ́ gba ìdúnàdúrà tí mo bọ́ sí yẹn pé mo fẹ́ fi gba ràkúnmí ní ọwọ́ rẹ ni rárá hùzù gba ràkúnmí rẹ wádàrà àhímákà kó o sì gba owó tá a jọ sọ̀hún ẹni méjèèjì. ara ara ìṣe ànábì lórí òun ara ìwà rẹ. sọdí pé ìwà yẹn dáa pọ̀ ẹ́n ta ló ṣerú ẹ̀ nuyi yín. ta ló ṣerú ẹ̀ rí tó ra nǹkan lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ kan tí wọ́n ti jọ negotiate tọmọ ìyá rẹ̀ wá mú wá tọ́wa ni à mí ò wulẹ̀ nídìí ẹ̀ owó tí àgọ́ negotiate òrè mo fún ọ ọjà náà mọ̀ gbé lọ. bóò gàmbàrí bá kú one naira ó lè fọkàn búlọ́ọ̀kì yẹn lógún lónìí ọ̀nà tàlímù pé ọ̀ ní lọ tó bá san one naira mi. <laughs> yóò di business lélẹ́yìí ọ̀tọ̀ ní kí mo fẹ́ fún ọ lówó a máa ṣe sàrà bọ̀dí òní bísínẹ́sì lélẹ̀ lè ṣe lè sọ̀rọ̀ sàrà bó kú wọ́n náírà yóò gbà ẹ̀rù bá nàbí ṣe ṣe ìdúnàdúrà tiẹ̀ ó yọ̀ǹda owó ó tún yọ̀ǹda kí ni ọjà sallallahu alayhi wa sallam tó tá a bá ń sọ pé ànábì ni ó pé níwájú lọ ẹ́ tàbá ní ànábì wa o sallallahu alayhi wa sallam òun ló pé níwájú lọ ọwọ́n nínú ẹni tó lè ṣe báyìí okay àfẹn tí ó bá tún ra gàdí ò ní sanwó pé tẹ́tù máa sìn lówó tẹ́tẹ̀ máa fọjú ẹ̀sùn pé ẹ mà gbà mí lọ́wọ́ rẹ o àti bàbá yìí lọ́mọ̀ sí ra gàbá yìí o. a ìtọ́sí ọ̀rọ̀ èyí ṣe tó pọ̀ tó báyìí. Ah, ah, ah, ah, ah. Okay ó ti yé àdìsí tá a fẹ́ kà ní ó nìtọ́sí ọ̀rọ̀ yẹn. Bìláàlù kí Allah yọ́nú sí ni ànábì kó owó náà rán sí Jábìrù sótìrì gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ẹgbàá Muslim. sọ̀rí báwọn nígbà míì bẹ́ẹ̀ tó ga sí pé àdìsí kan kò ní fún wa ní enough information or get anything tí ò ní fún wa ní complete information nípa nǹkan ẹgbàáwá ẹ̀ tí ó wà nínú umuda yìí ẹgbàáwá àti bukhari ni ok ẹgbàáwá àti bukhari ni ọmọ wò pé ibo mo ti rí pànẹ́bì rán yàn pànẹ́bì rán ẹnìkan sí ibi mo ti rí mo ti kọ́ sàlẹ̀ yẹn nínú ẹgbàáwá àti muslim ẹgbàáwá àti muslim so ohun tí ò bá hàn nínú àdìsí kan àdìsí míì tó bá tún gbà á wá ó súnmọ́ kó mú nǹkan tí kò hàn bẹ́ẹ̀ yẹn kó ṣe kí ni o kó mú wá so ó rí i pé ẹni ní ẹni fana kọ́dà ní sámánà o ó sì mi ní owó rẹ̀ okay. so tó mọ̀rọ̀ jáàtù mo sì padà ó sì ràáyàn ó sì ràáyàn wá bá mi nílé lójú ẹsẹ̀ pé kìí ṣe pé mo negotiate ìbọn ọdúnàdúrà èmi kò bọ ọdúnàdúrà láti gba ràkúnmí rẹ o gba ràkúnmí rẹ kò sì gba owó dírí àmì rẹ Bilalu ni ànábì ránṣẹ́ Jábìr rọ̀dí Allahu anhuma. Hadith three oh عن أبي هريرة رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يبيع حادر لباد ولا تناجشوا ولا يبيع الرجل على بيع أخيه wala yaktubu ala khitbati akhihi wala tas'alu limari'a tọ̀láàkọ̀ ukutiha litekfa àmá fi ìná ìhá. Alispiri 06. A ní àbí Hùráírà, látọ̀dọ̀ bàbá Hùráírà. radiyallahu anhu ó sọ pé nàhà rasulullahi sallallahu alayhi wa sallam àyẹ̀bí hadirun libadin ànábì kọ̀ ha onílé kó bá èrò oko tajà kó bá pé ẹ má ṣe jẹ́ alárùbọ̀ tàbí oníbàràǹdà tí ó jẹ́ pé nígbà tí olóko aláròbọ̀ máa jókòó lé gbogbo ọjà olóko láti sọ ọjà náà di ọ̀wọ́n gógó ẹ̀sìn wọ̀ faramọ́ ok. wàláàtà nàjàṣù ẹ má ṣe tara yín rajà ẹ má ṣe tara yín rajà ìyẹn ni pé kí ẹni tí kò ní ọjà á rà. kó má ṣe tan ẹlòmíràn ra ọjà èyí tí ó máa mú kí olùrajà ra ọjà ọ̀wọ́n tàbí ọjà gúdẹ tó ń gbà tó ọ̀bà lọ́jà ara tó ń nájà tó ti ń sọ pé à ọjà yìí mo ti ra rú ẹ̀rí ó dáa gan ni o ò ń sọ fún kọ́sítọ́mà irọ́ ló sì ń pa ọ̀rá rí tàbí kọ́ ọmọ sọ fún mi pé ah ẹ wò ó mo ti nọ́jà níbì kan eléèdínwó gan ni o eléèdínwó gan ni o whereas eléyìí wọ́n. ok wàláyẹ̀ bí ẹ̀ ń rọ́jòlù alábẹ́yìn àkìyì ọkùnrin kan kó má ṣe ta ọjà láti bà ọjà ọmọ ìyá rẹ̀ jẹ́ àlàyé yẹn rèé o ìyẹn ni pé nígbà tí olùrajà bá ń dúnàdúrà lọ́wọ́ pẹ̀lú ẹni tí ó fẹ́ ta ọjà fún olùtajà mìíràn kò gbọ́dọ̀ dètè láti pe olùrajà náà sí ọ̀dọ̀ ara rẹ̀ kí ó wá sọ fún pé máa bọ̀ wá sọ́dọ̀ mi tèmi dínwó tàbí tèmi dára ju tirẹ̀ lọ. bákan náà bí òfin yìí ṣe de olùtajà ó tún de olùrajà o bí àpẹẹrẹ olùrajà ó dé ọ̀dọ̀ olùtajà ó sì di ohun mímọ̀ fún pé olùrajà kan ti ra ọjà tó wà nílẹ̀ pẹ̀lú iye owó kan òfin yìí de olùrajà tó ṣẹ̀ṣẹ̀ dé yìí pé kò gbọ́dọ̀ sọ fún olùtajà pé òun máa ra ọjà náà tí olùtajà ti tà fún olùrajà àkọ́kọ́ tẹ́lẹ̀ ní iye owó tí ó pọ̀ ju iye owó tí olùrajà àkọ́kọ́ rà á ìṣesí yìí wọ́pọ̀ jùlọ láàrin àwọn atalẹ̀ àti aralẹ̀ atalẹ̀ ó ti talẹ̀ ní two hundred thousand ẹni tó talẹ̀ fún òtí ìkọ́lélé lórí ilẹ̀ bá tún appreciate ọba di five hundred thousand tàbó di one million ní ọba tún gbé ilẹ̀ yẹn ta ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run. wala yaktubu ala kitibati akihi wala yaktubu ala kitibati akihi kò sì gbọ́dọ̀ fi kìtìbà bà kìtìbà ọmọ ìyá rẹ̀ jẹ́ kò gbọ́dọ̀ fi kìtìbà bà kìtìbà ọmọ ìyá rẹ̀ jẹ́ àlàyé rẹ̀ rèé o kìtìbà ní kí ọkùnrin kan sọ fún aláṣẹ obìnrin kan pé òun máa fẹ́ obìnrin náà kí aláṣẹ obìnrin náà sì gbà bẹ́ẹ̀ àmọ́ wọn kò ìsó yìgì wọ́n ti pè ní kìtìbànú kí ọkùnrin kan kó lọ bá aláṣẹ obìnrin kan pé ọmọ yín báyìí ó wù mí mo fẹ́ fẹ́ kí wàlíyí ọmọbìnrin yẹn sì ní no problem ẹjẹ́ á máa wò ná no problem kí ẹ ti jọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ìṣèwà nílẹ̀ wa ń bì ìbéèrè tí ó tẹ̀lé nu pé ṣé ẹ ti sọ̀rọ̀ ṣé wọ́n ti fún yín irú ìbéèrè ń wrong islamically kò lẹ́tọ̀ àti bọ́mọ ẹ sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ ìwọ ni ẹni àkọ́kọ́ tó yẹ kó kọ́kọ́ ṣe kí ni o kọ́kọ́ sọ fún tí islam sọ nìyẹn láwa ni ó dáa màá bá yín sọ ẹ wù mí ẹ dá a léèyàn ẹ dá a lẹ́sìn ṣùgbọ́n ìfẹ́ ó ṣàgbà mo bù ọ ẹ jẹ́ kí n rí ọmọ náà ọ wá rí ọmọ ọmọ náà ní àfààyàn bad ok ọlá àfààyàn bad ó sì tún jábọ̀ fún ẹni tó wá pé ó lẹ̀ bad ó lẹ̀ wà ok ok ìyẹn ti ṣẹlẹ̀ báwọn ẹnìkan bá tún dé after some days ok ẹ̀dẹ̀kẹ́ bá tún dé lọ́ba ní ọmọ yín báyìí ó wu òun fẹ́ òun wò pé kóun ò fẹ́ ẹni yẹn wá sọ fún ọ pé àáfà làgbájá ó wá níjó ní pé òun fẹ́ fẹ́ àwa ni ẹ sọ fún ọmọ yẹn kó wo èyí tó bá tẹ́ lọ́rùn jùlọ nù méjèèjì ni no ọgbọ́dọ̀ síbẹ̀ tẹ́sí sọ nìyẹn ọ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ kìí sẹ́nu ẹni ó ti jáde pé kó wo ẹni tó bá tẹ́ lọ́rùn jùlọ kìí sẹ́nu ẹ̀ kìí sẹ́nu ẹ̀ wàlá yẹtúbù àlàkìtìbàtì àkìyí ọ gbọ́dọ̀ ṣe kìtìbà ìbá wàlíyù sọ̀rọ̀ ọmọ rẹ̀ ní kìtìbà sọ yé. So, sórí ìbá ọmọ gangan sọ̀rọ̀ èmi ò mọ́kọ tí wọ́n ń pè nu sẹ̀ríà but àmọ́kọ tí wọ́n ń pè yẹn nínú òyìnbó pé o tó sí ẹ̀ o tó sí ẹ̀ ẹ̀ kọ̀ wá sí yẹn nínú sẹ̀ríà ní òjò olóko ó ti yé ìwà ẹ̀ṣẹ̀ nìyẹn ìwà ẹ̀ṣẹ̀ ni abẹ́ abẹ́ ìwà ẹ̀ṣẹ̀ ló wà torí pé ìsìláàmù wò pé ọmọ yìí ò lè dáfẹ́rẹ́ ẹ̀ lọ́kọ ẹnìkan ni ó fi lọ́kọ ó sì mú onítọ̀hún lọ bọ́ onítọ̀hún pé ọmọ wọn kan tó rí títí o ok ọ̀fẹ́ dẹnufẹ́ kọ́ ẹni ẹni àfún ọ ní àṣẹ pé kò dẹnufẹ́ kọ́ òní ò fún ọ láṣẹ pé kò dẹnufẹ́ kọ́ sọ ọ mọ̀ pé tó o bá lọ bá ẹni yẹn bóyá bàbá yẹn wá rán ọmọ ẹ̀ṣẹ́ ọ̀ràn ọmọ ẹ̀ṣẹ́ ọwọ́ á lọ dúró dè lójú ọ̀nà lọ́dọ̀ bu kúrọ̀sì ẹ̀ salamu aleykum sista bàbá ìwà ayọ̀jú lọ́ọ̀kan ọwọ́ á rí ọ tó dọ́mọ ẹ̀ dúró báwo ló ṣe lérò ìwọ gangan àti pọ́sìn káríwọ ni bàbá báwo ló ṣe máa fi pé àfáà kan o ó dá ọmọ ọ̀hún dúró lójú ọ̀nà báwo ló ṣe fìlì sọ pé ò ní fìlì dáadáa sọ ohun tó ní gbà má fi lọ yàn òbí olórí burúkú ní mind pé kí ọmọ òun máa lọ kọ́ máa lọ bìkan kọkùnrin kan wá kọ́ wá rìn mọ́ lẹ́gbẹ̀ẹ́ kájọ máa sọ̀rọ̀ lọ láì ṣe ẹran tó jákùn. no kò sí òbí tó nọ́mà tí ó fààyè yẹn lẹ̀ fọmọ rẹ̀ òbí tó bá fi lè fààyè yẹn lẹ̀ fọmọ rẹ̀ ó ti fòlùlù kọ́mọ ọ̀hún kó ní àlè nu. ọkùnrin kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ máa bá obìnrin sọ̀rọ̀ láì gà sí pé aláṣẹ rẹ̀ ó ṣe kí ni ọmọ sí i. nínú àwọn àwáwí ibú tá a máa ń mú wá àwáwí ibú ni mo lè pè é níbẹ̀rẹ̀ àwáwí ibú ni ó lè máa jẹ́ àwáwí ibú ní àwọn circumstances kan ẹlòmíì ó sọ pé ah, òun lè lọ bá bàbá rẹ̀ o òun lè lọ bá bàbá rẹ̀ èyí wá ti rí nígbà tí wọ́n náà mọ̀ wípé ìwọ ni àléébù ń bẹ lára rẹ tó ò fi fẹ́ lọ bá bàbá rẹ̀ àwáwí ibú nù bíi ní ìsìn ọwọ́ yunifásitì àwọ̀ yunifásitì ọwà ní hundred level bàbá yìí náà ní náwó lé ọ lórí ó sì mọ̀ pé ń gbìyànjú ni kì pé ó jẹ́ Tinubu kì í ṣe ok ọmọ pé wọ́n sáà ń gbìyànjú pé kí wọ́n náà sáà tiẹ̀ jẹ́ èèyàn láyé rẹ ni bóyá kápẹ́ńtà ni tí mo ń gbaṣẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìwé tóun ò kà ọmọ mi ò ronú o ọmọ mi ò ronú o ìwé tí bàbá rẹ ò kà ó wá ń strọ́gù òun ń ṣe àgbo ó ń fín èéfín ó ń fi ságbárí lọ́sàn-án lóru ó ń gorí igi kápẹ́tà mi jábọ́ ọ struggle fún ọ education ti di owó ńlá ó kówó dàálẹ̀ fún ọ pé lọ bẹ̀ yunifásitì tó bá tiẹ̀ kàwé tán tó bá tiẹ̀ tó bá fẹ́ kọ́ṣẹ́ ìjẹ́ ó tún yàtọ̀ sí ẹni tí ò kà. ẹ lọ́bọ̀ fẹ́kọ̀ọ́ yunifásitì ẹ̀kọ́ volunteering ni o lọ́mọ bẹ́ẹ̀ o ẹ̀kọ́ voluntary ni ẹ̀kọ́ voluntary ni o sọ́wọ́n bá ti ka secondary school kó lè kọ́ṣẹ́ ni o òdodo ọlọ́mọ sọ fún ọ yẹn o sọ́wọ́n bá ti ka secondary school kó lè kọ́ṣẹ́ tó bá fẹ́ ka yunifásitì kó náà sì sí owó yunifásitì ò sì fún kẹ́mọ̀ rówó dẹ́nìkan lórí kó máa síríọ̀sì wọn ò pé tí ò síríọ́sì ní yunifásitì tó fi gẹ́sí wípé ẹ̀kọ́ àwọn àgbàlagbà ni ẹ̀kọ́ àwọn àgbàlagbà ni tó ti yé bàbá rẹ̀ sí ò sí èso olóṣèlú ẹ́ so bàbá kan tó wá mọ ṣọ́ọ̀gù lórí ọmọ rẹ̀ yóò mọ ṣọ́ọ̀gù lórí ọmọ rẹ̀ ọwọ́ àwọn yunifásitì àwọn yunifásitì tán àwọn àti lórí sísà kan tó ń lo kéèpù tí ń lo dábòlẹ̀ tẹ́ pé bàbá tiẹ̀ wọn ètí ìrówó acceptance fees wọn ò tí ì rí san ó tún farakọyùn bàbá rẹ wá sanwó skul tiẹ̀ ó kọ́kọ́ wá yun acceptance fees ọmọ òun kọ́kọ́ yọkù nú owó ọ̀sán nítí ọmọ mi mọ̀ sí ni mo sọ fún yẹn o acceptance fees acceptance fees yìí owó ọmọ yẹn ló kọ́kọ́ yọ nínú owó school fees tiẹ̀ ọ̀hán rẹ léèmọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ òbí tí ń rán ọmọ ní yunifásitì ní òkà yunifásitì àwọn tó pọ̀ jù nínú àwọn tí ń rán ọmọ ní yunifásitìs ní òkà yunifásitìs tó yẹ pé iṣẹ́ ọwọ́ wọn iṣẹ́ ọwọ́ wọn bíi iṣẹ́ kápẹ́ntìrì ni o bá sí chájì ni o àgbo ni o nǹkan kan ní o kílẹ̀ tó máa ń ṣe télọ̀ ní o irin lẹ́ńtà ní o táyà lẹ́ńtà ní o tí ọ̀ka universities tẹ́ pé ètò pọ̀ jù ní owó tí àwọn òbí yìí rí orí àwọn ẹni wọ́n ń dà lé lórí ok so nígbà tó bá wá sọ pé ọfọ egún sí bàbá ọmọ yìí ìwọ gan fún ara rẹ ò fi comfortable ìwọ náà mọ̀ pé ò tí tó ẹni tó yẹ kó dẹnu kọ pé mo ń fẹ́ fẹ́yàwó tó o bá sì mọ̀ pé o ti tó bẹ́ẹ̀ lọ́mọ ṣiṣẹ́ tó fi bọ̀ rèé mọ̀ ṣiṣẹ́ tó fi bọ̀ so ara problem tá a mọ̀ ní nìyẹn tá a sọ pé ẹ bá a fẹ́ yọjú sí bàbá rẹ̀ ìwọ gan mọ̀ pé tó o bá sọ nílé bàbá rẹ̀ tó bí ìwọ gan yóò sọ fún ọ pé sí nǹkan ọ̀rọ̀ lú ọ ọmọ ìgbà tí mo tó rówó o tún wá dé nìsín o tún wá sọ pé orí sísà kan Ah. ṣé bára ẹ bá ṣe ẹ̀mú obìnrin àbí òṣè máa gbà fún ọ náà ni kò fi parí ọdún mẹ́rin ṣebí tiẹ̀ ni ó dà ṣebí wọ́n ló ní wíẹ̀rì. so fún bàbá wa rí i pé kò lè yọgún sí bàbá ọmọ òun kò lè sọ fún òbí rẹ̀ lé wọn a máa sọ̀rọ̀ lẹ́yìn láàrin ara wọn ọdún kìíní wọ́n ti bá fẹ̀jì náà ọdún kejì wọ́n ti bá fẹ́ jìnnà ìgbà wo ló ní ṣe ṣìnà ìgbà wo ló ní ṣe ṣìnà àbí ńgbọ́ bá sọ pé o ti ẹlòmíì ti ń kífọ̀ ọmọ láti hundred level ẹlòmíì láti prelim ni ó ti rí ọmọ o láti prelim ni ó ti rí wọ́n tó tí mọ tó ṣe jẹun ẹlòmíì ọjọ́ matric ni wọ́n ti jọ ríra wọn wọ́n ti jọ mọ́ sọ̀rọ̀ ọ̀fẹ́ àwọn àmọ́ ọ wà máa fowó lé owó tó yẹ kó gbà fún bàbá rẹ ọba yẹ kó gba fifty ó sì rú ó sì rú tọmọ mọ torí ọfẹ máa fi rẹ hàn gẹ́gẹ́ bí ẹni tó ẹni tí ń bẹ ń bẹ ẹ tó sì tí ò tí ò tí ò tí lè ò tí lè dá iṣẹ́ owó kankan sí so ẹ̀yin ọmọ tóbi yín tó ń tiraka lé yín lórí ẹ má pè wọ́n lẹ́mìí ẹ má pè wọ́n lẹ́mìí àwọn tó ń kẹ́kọ̀ọ́ yunifásitì kalẹ̀ ní tí ń gbé kalẹ̀ fún ni pé o ti ń ṣiṣẹ́ wọ́n náà ti mọ bówó ṣe rí ọwọ́ afẹ́ tún kàwé kùn un yóò ti yé ní tí ń gbé kalẹ̀ fún nù ní tí ń gbé kalẹ̀ fún nìyẹn. so èyíkéyìí ọ̀rọ̀ tó bá bọ́mọ ọlọ́mọ sọ láì gà sí pé pàmíìtì wá láti ọ̀dọ̀ bàbá ọmọ yẹn ọ̀rọ̀ burúkú ni o ọ̀rọ̀ burúkú ni o ẹ̀sìn ọ̀lọ́wọ́ sí o kó o tó lè máa bọ́mọ kan sọ̀rọ̀ wàlíyù rẹ̀ ọ gbọ́dọ̀ ní mọ̀ sí i sọ́dà tó bá tẹ̀ lójú lójú fàrándà rẹ̀ tó bá rí ọ tí ìwà àti ẹ̀jọ́ ń sọ̀rọ̀ ọ lọ kò ní challenge ẹ yóò ti mọ̀ pé o ti wá ṣe kíni o ti wá rí òun o sì ti permit yẹ but o ò rí o ò rí ẹni yẹn ọkàn lọ bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ kọ̀ńdà mọ́ ẹ̀ lórí lórí fóònù o ò ní jọ́ ọmọ ọlọ́mọ ó sùn bọ̀wọ̀ lálẹ́ ọmọ bá ṣáàtì ọ̀ràn òun náà dàsọ borí yóò ti sẹ́ẹ̀tì bọ́nú aṣọ ẹjọ́ ń tara yín jẹ ni o ẹjọ́ ń tara yín jẹ ni ẹni tó ò lè mú ẹni tí ò lè yọgún sí bàbá rẹ ẹ ọwọ́ ń dààmú ẹ lórí sẹ́ẹ̀tì ò lè sọ pé lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí ná mò ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ nígbà má parí ẹ̀kọ́ mi tẹ́ àbá tí ìníyàwó ẹ̀jẹ̀ ń gbọ́ ẹ má dì mí lọ́wọ́. ọmọ mi ò sì lọ yàrá ẹ̀kọ́ nfẹ́ sùn yá àdásọ́borí yá àmúṣẹ́ ti wọ abẹ́ aṣọ ìbora yá àmọ́ ṣáàtì ó lè ṣáàtì dágbo kan òru nígbà bátìrì bá kú rọ́ọ̀fù táwọn gbà pọ̀ o àfi kọ́ lọ́ọ́ forí jì wá. wala yaktubu ala kìtìbà ti àkìyì ọ gbọ́dọ̀ tún lọ ṣe kìtìbà ọ gbọ́dọ̀ lọ síkì fún pàmíṣàn pọ̀ fẹ́ máa bá ọmọ kan sọ̀rọ̀ ọ̀fẹ́ níwọ̀n àgbà tí ẹnìkan ti wà lójú ọ̀nà tó ti wà ńlẹ̀ ó rí pé tọba mẹ́kì kọ́ọ̀lù tọba péyàn tẹ́nìkan bá ti pọ́ńtì tẹ́lẹ̀ títí ń bá sọ títí ń bá sọ̀rọ̀ kí ni ó wì ó lè ní nọ́mbà bc ó lè ní is on another call ah bó ṣe wà ní kìlọ̀ wà gbàǹgà náà. so ntí yẹn sọ nìyẹn báwọn kò tẹ̀lé. wàlá tẹ́sánù lè mọ́ríà. tọ̀láàkọ̀ òkú ti hà á obìnrin obìnrin kò sì gbọ́dọ̀ tọrọ lọ́wọ́ ọkùnrin kan tí ó fẹ́ fẹ́ tọ̀láàkọ̀ òkú ti hà á pé ọmọ ìyá rẹ̀ tó jẹ́ ọmọ ìyá nínú ẹ̀sìn ni o ọmọ ìyá ẹ̀ lóbìn nínú ẹ̀sìn islam pé kọ́kọ́ lẹ̀ tó bá mọ̀ pé òun fẹ́ fẹ́ òun. obìnrin kò gbọ́dọ̀ sọ fún ẹni tó fẹ́ fẹ́ tó sì ti mọ̀ kó níyàwó ńlé tó wá ní ẹ̀ẹ̀mọ́ tó wà ń bẹ̀ tẹ́ bá mọ̀ pé fẹ́ fẹ́ òun ìyàwó tó wà ńlé yín ẹ dàrú fún un. kẹ́ẹ̀kọ́ lẹ̀ ọ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o lìtẹ́kífà máa fi ìná ìyá láti lè yí ohun tó wà nínú igbá rẹ̀ dànù ọ̀fẹ́ yí lágbo dáná torí pé wọ́n fẹ́ wọlé wọ́n fẹ́ wọlé ọwọ́ á ní kó yí ẹni tó wà nù lé àgbo tiẹ̀ kó yí dànù àrẹ́bìnrin náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀fọ́ kì í lé ẹ̀fọ́ láwo ẹ̀fọ́ kì í ṣe kí ni ẹ̀fọ́ kì í lé ẹ̀fọ́ láwo náà ìyẹn ni pé má ṣe yí ìyàwó ẹnìkan lágbo dáná. nítorí kí o lè fi ọkọ rẹ rántí pé ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn ni obìnrin náà o àmọ́ dípò èyí gbáradì láti ṣe ìkejì tàbí ìkẹta tàbí ìkẹrin ilé ètò bá ṣẹ́kù ńlẹ̀ ètò bá ṣẹ́kù ńlẹ̀ àga tó bá kù ńlẹ̀ tí wọ́n bá tàgbà mẹ́rin sínú ilé tẹ́nìkan jókòó sórí ọ̀kan ò ní ráìtì kan ní dìde kò yẹn ọ̀fẹ́ jókòó àga mẹ́ta sì wà nílẹ̀ jókòó tiẹ̀ ni tó ti yé jókòó tiẹ̀ ni nà ó ó sì á ní kò ń dìde àga sì wà nílẹ̀ so ẹ má lè ra yín kò lé ọkọ ṣe àti gbẹ̀yìn obìnrin ẹ má lè ra yín kò lé ọkọ o. àwọn àdìsí tó ní ṣe pẹ̀lú rìbá ni àwọn àdìsí ẹjẹ́ àṣọ yẹn díjọ́ mẹ́jọ àdìsí tó ní ṣe pẹ̀lú rìbá ẹ̀yà bíi mẹ́rin tàbí márùn-ún ká má gé ẹ̀kọ́ yẹn sí méjì bẹ́ẹ̀ yẹn. báàbù rìbá wa sọ̀rọ̀ so èlé àti pààrọ̀ owó ṣiṣẹ́ kéèyàn fẹ́ ṣéǹjì owó àwọn ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ so ẹ jẹ́ kí a dá dúró ní ibẹ̀ yẹn láti lè fàyè gba ìbéèrè àti ìdáhùn àti àwọn ìkéde àbí àbí kí lẹ rí sí i. ọ̀yà ẹ̀jẹ̀ àtẹ̀wájú. báàbù ríbà wa sọ̀rọ̀ orí ọ̀rọ̀ èlé ni àríbà èlé wa sọ̀rọ̀ àti pààrọ̀ kíyàn fi nǹkan pààrọ̀ ara wọn ta tún lè pè ní owó ṣíṣẹ́ tó jẹ́ commodity a pè ní pààrọ̀ tó jẹ́ owó a pè ní owó ṣíṣẹ́ àdí three oh seven àdí three oh seven. عن عمر ابن الخطاب رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال الذهب بالذهب ربا إلا هاء wàháà wàlébòrò bèlébòrò rìbá ilà háà wàháà wàtàmùrù bìtàmùrì rìbá ilà háà wàháà. والشعير بالشعير ربا ìlà hàhà wàhà. ẹ méjì tẹ wà lẹ́yìn o ẹ wọn bá wájú ń bì that man tó wà lẹ́yìn o pátápátá ọ̀yà bá wájú wájú báyìí ẹ má jẹ balógun lẹ́yìn ẹjókòó bẹ́ẹ̀ hùn wọn àjókòó bẹ́ẹ̀ hùn sọ́ọ̀fẹ́ rí ojú ọ̀rẹ́ rẹ lọ fi lọ jókòó sí ẹ̀yìn lọ́nà jókòó bí tó ti máa rí ojú ọ̀rẹ́ rẹ lọ́ọ̀kan. adi serious seven a ní umar abunul katob láti ọ̀dọ̀ umar ọmọ katob. láti ọ̀dọ̀ umar makatab radiyallahu anhu an rasulillah sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ anabi sallallahu alayhi wasallam sallam sọ pé azahabu bizahabi riba èlé ni èlé ni fífi wúrà pààrọ̀ wúrà èlé ni fífi wúrà pààrọ̀ wúrà ilá háhá ha. àfi kí ó jẹ́ gba tèmi gba tìrẹ lójú ẹsẹ̀ àfi kí ó jẹ́ gba tèmi gba tìẹ lójú ẹsẹ̀ ìyẹn ni pé mo ní wúrà lọ́wọ́ ìwọ náà ní wúrà lọ́wọ́ ok àwa fẹ́ exchange láàrin ara wa tèmi rèé títí ẹ̀ dà lójú ẹsẹ̀ on the spot kì í ṣe pé màá kó tèmi lé ọ lọ́wọ́ tán ọ wà ní ọ̀ràn mọ́ ọ fi ti ẹran mọ́ no rárá. wàlíbòrò bìlìbòrò rìbá èlé ni fífi wíìtì wíìtì tá a máa ń jẹ yẹn fífi wíìtì pààrọ̀ wíìtì ilá hàhà wàhàhà àfi kí ó jẹ́ gbàtèmi gbàtì rẹ lójú ẹsẹ̀ wọ̀tàmùrú bìtàmùrì rìbá èlé ni fífi dàbínù pààrọ̀ dàbínù ilà háhá wàhá àfi kí ó jẹ́ gbàtèmi gbàtìrẹ lójú ẹsẹ̀ wọ̀ṣàìrú bí èlé ni fífi bálì wọ́n ń pèsò kan ní bálì àmọ́ yorùbá rẹ̀ èlé ni fífi bálì pààrọ̀ bálì ilá haha ha àfi kí ó jẹ́ gbàtèmi gbàtìrẹ lójú ẹsẹ̀. okay now zahabu wọ́n na bí owó ni àwọn àfáà wa gbé owó na pépà owó na pépà wọ́n gbé sí ipò azab àti àlìfídọ̀ therefore tèmi àti ẹ bá fẹ́ exchange owó owó náírà bóyá mo ní one thousand naira note lọ́wọ́ ìwọ sì ní hundred hundred naira note onílọ́wọ́ àá fẹ́ pààrọ̀ àá fẹ́ exchange ok tí n bá ti ń fún ọ ní one thousand naira note ní kí wọ́n náà máa kó hundred naira note mẹ́wàá kòkó lé mi lọ́wọ́ ọ̀gbọ́n sọ pé ẹ màá rà bùsùlìkì sí i nígbà tó gbowó lọ́wọ́ tèmi tán no no no no no no a fẹ́ exchange ni èmi ò mú tèmi lọ́wọ́ ìwọ náà mú tiẹ̀ lọ́wọ́ tí n bá ti kó tèmi lé ọ lọ́wọ́ bá ìwọ náà kó tiẹ̀ lé mi lọ́wọ́ lójú ẹsẹ̀ òfin tó dé nìyẹn ó ti yé òfin tó dé pààrọ̀ nìyẹn wọ́n gbọ́dọ̀ jẹ́ gbá tèmi gbá tiẹ̀ on that spot lójú ẹsẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ìdájọ́ rìbá ni ó kò lé lórí three oh eight ani abi sa'id alikudiri radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam قال لا تبيعوا الذهب بالذهب إلا مثلا بمثل ولا تشفو بعضها على بعض ولا تبيع الورق بالورق إلا مثلا بمثل ولا تشفو بعضها على بعد ولا تبيع منها غائبا بناجز وفي لفظ إلا يدا بيد وفي لفظ إلا وزنا بوزن مثلا بمثل sàwá bí sàwá. àdìsírí oh an àbí sàáìdì àlékúdìrí látọ̀dọ̀ bàbá sàáìdì àlékúdìrí kálá ìlọ́nu sí i anna rasulallah sallallahu alayhi wa sallam kọ́ọ̀lù dágúdájú òbíṣẹ́ aláwọ̀ sọ pé látẹ̀bí ń àzáhàbá bí záhàbí ẹ má fi wúrà ta wúrà ilá mẹ́sìlán ní mẹ́sìlì àyàfi kí ó jẹ́ òṣùwọ̀n irú kan kó jẹ́ òṣùwọ̀n irú kan kó dọ́gba síra wọn nìyẹn o ok. wàlá tuṣfú bàdọ̀ ha àlàbàdín ẹ má ṣe jẹ́ kí apá kan rẹ̀ pọ̀ ju apá kan ìtumọ̀ mísílán dè mísílì tùnú kó jẹ́ bákan kan náà wà látẹ̀bí ń àlìwárìkọ́ bẹ̀lìwárìkì ẹ má fi fàdákà ta fàdákà ilá mísílà bè mísílì àyàfi kí ó jẹ́ òṣùwọ̀n irú kan wàlá tó fún bàdọ̀ àlàbádé ẹ má ṣe jẹ́ kí apá kan rẹ̀ pọ̀ ju apá kan wàlá tẹ̀bí wúmíníàgọ́ ìbán bìnájìzín ẹ má ṣe fi èyí tó wà nílẹ̀ nájìz èyí tó wà nílẹ̀ ẹ má ṣe fi ta èyí tí kò sí nílẹ̀ nínú àwọn ọjà yẹn ẹ fẹ́ pààrọ̀ ni òkè kìí ṣe pé o fẹ́ ra ọjà. Okay? ọjà la lè sanwó ẹ̀ lẹ̀ ọjà la lè tà láwìn ok torí pé owó ló fẹ́ fi rà á owó ló fẹ́ fi tà á but ní ìsìn the same commodity ẹ fẹ́ exchange ẹ̀ òfin tó de òun ó yàtọ̀ sí òfin tó de pé ó fẹ́ fi owó ra ọjà ó fẹ́ fi owó ta ọjà ó lè rà láwìn ó lè tà láwìn ó lè sanwó lẹ̀ kó o ṣẹ̀ṣẹ̀ gba ọjà o lè sanwó díẹ̀díẹ̀ o lè sanwó lódìdí alright but ní ìsìn the same commodity ẹ fẹ́ fi ṣe exchange láàrin ara yín òfin tó dè yẹn ni wípé kí méjèèjì ṣe kí ni kó wà lẹ̀. ọ̀kan ò sì gbọ́dọ̀ pọ̀ ju ọ̀kan lọ. wọ́n fi láfùbìn nínú ẹ̀gbà wa kan ànábì tún ó tún lò ó gbólóhùn ìlàyàdàmbìyàdìn àyàfi kó jẹ́ ọwọ́ fún ọwọ́ ìyẹn ni pé kí ó jẹ́ gbà tèmi gbà tìrẹ lójú ẹsẹ̀ wọ́n fi láfìn nínú ẹ̀gbà wa kan ìlà waznan di waznin àfi kí ó jẹ́ ìwọ̀n ìwọ̀n irú kan mẹ́sìlán bí mẹ́sìlín òṣùwọ̀n irú kan ṣàwá bí ṣàwá dọ́gba dọ́gba dọ́gba dọ́gba ìwọ̀n ni wazinu òṣùwọ̀n òní mẹ́sìlù ṣàwá bí ṣàwá òní kò jẹ́ dọ́gba dọ́gba dọ́gba ní dọ́gba dọ́gba dọ́gba. àdìs three oh nine ani abi sa'idi al-Khudri radiyallahu anhu qala jaa bilalun ila nabiyyi sallallahu alayhi wa sallam bitamurin barini faqala lahu nabiyyu sallallahu alayhi wa sallam min ayna hadha qala kọ́lá bilalun kánà yín dàná támúrú rọ̀díwún fàbẹ́tù mínú sọ àìní bèsọ́ àìn lẹ́nu tí ìmọ̀ nàbíyà sallallahu alayhi wa sallam فقال النبي صلى الله عليه وسلم عند ذلك أوه أوه عين الربا عين الربا لا تفعل ولكن إذا أردت أن تشتري فبيع تمر ببين آخر ثم اشتري àti three oh nine látọ̀dọ̀ bàbá Saheed Adékúdírí kí aláwùjọ́nù sí ọ sọ pé já àbíláàlùn ìlànà nàbí sallallahu alayhi wa sallam bíláàlù wa bá nàbí ńgbà tó dé bìtámùrìn bárì ni bíláàlù dé pẹ̀lú dàbínù tó dáa dàbínù tó ṣe kí ni tó dáa náà ń pè ní bárì ni tó dáa. bìláàlù rèé tálíkà ni nígbà náà àníbi wa sọ fún pé min aina haza níbo ló ti rí dàbínú tó dáa báyìí níbo ló ti rí kọ́lá bìláàlù bìláàlù sọ pé kánà yín dàná támúrún rọ̀dì ń àwa ní dàbínú tí ò dáa tó ti tó ti lu hò tí kòkòrò ti jẹ ẹ́. Eh? bí ẹyin bí eré tí kòkòrò ti jẹ so àwa ní tí ò dáa tí kòkòrò ti jẹ àmọ́ bí kòkòrò ṣe jẹ náà kì í ṣe tí ò wúlò o mi sọ ọmọ pé tó bá ro obì jẹ ọmọ bó ṣe mọ́dọ́gbọ́n gé ibi kòkòrò tó o tó yòókù ọtí so àwa ní tí kòkòrò ti jẹ lára fàbíìtù mi ní húsọ àìní bìsọ́ọ́ín mo wá lọ ta kóńgò méjì nínú eléyìí tí ètò ti tó ti ẹ́ tó ti ń bàjẹ́ lọ mo wá lọ fi kóńgò méjì nù yẹn mo wá lọ fi ra sọ́ọ́ín kan kóńgò kan tó dáa lìnútẹ́yìnmà nàbíjà sallallahu alaihi wasallam afẹ́ fi gbóúnjẹ fún yín ni o torí tí ni o kẹlẹ̀ ju tó fresh irú ìtawà máa ń jẹnu ilé wa o tó ti tí ò dá o àfẹ́ ká gbé yẹn fún yín àwa mú kóńgò méjì nù yẹn àwa lọ fi ṣe pààrọ̀ lọ́dún ẹni tó ní good quality tamuru but tóun sọ pé kóńgò kan and ordinarily nígbà tí tàbí nǹkan bá wà òkè dáadáa tí wọ́n lọ gbé eléyìí tí kòkòrò ti ba yé ẹ̀jẹ̀ tó gbé wá tàbá ní common sense ní common sense definitely inú oníkóńgò kan yìí tó dáa inú rẹ̀ gbọ́dọ̀ bú kó wá gba kóńgò kan eléyìí tí ò dá lọ́wọ́ rẹ̀ shortage ni ó jẹ́ fún un yes or no ibi tó ti rí pé kò gba làákà ènìyàn o ẹ̀sìn àdínú inu àkìlì bálìbì nàkìlì ẹ̀sìn kì í sọ̀rọ̀ làákàyè pé ẹ e gbé sí làákàyè ordinarily dàbí inú kóńgò méjì tí kòkòrò ti jẹ tó ti luhò lára tó ti ń kẹ fún à yóò fẹ́ dọ́gba sí kóńgò kan tó dáa ni yes làkàyè sọ bẹ́ẹ̀ but kí ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn ìdájọ́ ẹni pé rìbá ni ọ gbọ́dọ̀ fi the same commodity pààrọ̀ ara wọn ohun tó rí ó jẹ́ condition wọn kò sí tó kẹ̀sìn gbàyùn ìtẹ́sì sọ ni pé o gbọ́dọ̀ fi the same commodity exchange ara wọn kíkan wá ṣe kíni kíkan pọ̀ ju ìkejì lọ ní wíwọ̀n a ànábì wá sọ indazalika nígbà tí bilalu sọ yẹn ànábì ní hawa hawa ha ha àìnú rìbá èlé pọ́nbélélélé yìí èlé pọ́nbélélélé yìí àìnú rìbá ojúlówó rìbá gangan rì tí kùránì ṣe léèwọ̀ tí kùránì ṣe kíni tó ṣe léèwọ̀ ìwọ tó olóyè lu àdíìsì bóun ló ṣe dá rìbá tá kùránì ní ká má jẹmọ́ bóun ló ṣe dá mọ̀ nísìnyí wọléwèé làdíìsì àbí ọlọ́run látàkùlù rìbá wọlé àtàkùlù rìbá ẹ gbọ́dọ̀ jẹ́ rìbá. bóòlù ó sì dá rìbá yẹn mọ̀ nísìn nígbà tó ní ìlú àdìsí ẹ́ àbọ̀ òwò lè kọ́sí lára rẹ̀ bí báyìí nísìn ta lórí tó wò kọ́sí tí wọ́n fẹ́ wá kọ́pì látara rẹ̀ nígbà tó ní àwòkọ́sí lẹ́yìn fi ń gẹ̀tì tánẹ́bí ṣe. ká káfí kóńgò àgbàdo méjì tó ti ju ká fi gba kóńgò àgbàdo kan tí ò ju àínú rìbá rìbá pọ́nbélé ni nínú sẹ̀ríà a ò nídìí làákàyè rẹ o a ò nídìí làákàyè rẹ torí tí làákàyè ó sọ ni wípé à kóńgò tó ti ju méjì tàbá tàbá tàbá yìí tó ju kóńbẹ yóò kù sí kíni kóńgò kan gidi ẹ̀ tí làkàyè ó sọ fún ọ nù but ìtẹ̀sí ń sọ fà wà tẹ̀síláwá sì fẹ́ tẹ̀lé ó ní pé kóńgò méjì àbí kóńgò mẹ́ta àbí kóńgò mẹ́rin tó ti ju iye kóńgò tó ju tẹ bá fẹ́ ti pàṣípàrọ̀ iye kóńgò kan iye kóńgò tó ju yẹn náà ni iye kóńgò tí ò ju tó bá ti ti ọlọ́run bẹ́ẹ̀ tẹ́sí sọnù. arábìnrin awa awa aaa aaa ọ èyí tí bìlálù ṣe o ọ bà lẹ́rù pé háà láti jọ yìí ah àìnú rìbá ojúlówó rìbá gangan nìyẹn látẹ́fàl má ṣe bẹ́ẹ̀ o má ṣe bẹ́ẹ̀ o wàláàkìn ṣùgbọ́n ìdá àrọ́tà ń tẹ̀ ṣẹ́ríyà bọ́tọ̀ ọba fẹ́ ra dàbínú fàbí támúrù ta dàbínú tọ̀dọ̀ tiẹ̀ bìbáyìn àkàr fi owó fún nǹkan ní ìta kọ́mọ̀jẹ́ dàbínú fasos dàbínú fi nǹkan ní ìta bí àpẹẹrẹ nísìn onídàbínú lọ́dọ̀ ok ẹnìkan wá ní zabib èso àjàrà tàbí ẹnìkan ní búrú ó ní wheat tàbí ẹnìkan ní ṣàìrù tàbí oníbálì Tamaru. Ọ yàtọ̀ sí kíni ìkọ̀ọ̀kan àwọn tá yẹn so fábì támọ́rù bí bí báyìí àkàr Tamaru pẹ̀lú kọmọ́dísì míì sọ́mọ ìṣẹ́rì kó o wá lọ rà á so kọmọ́dísì míì biba yi yóò gbọ́n túmọ̀ sí owó lọ ta méjì tó ju kò gbowó nínú owó yẹn wá ra kóńgò kan eléyìí tí ò jù so rípọ́rú ẹ̀sìn ah, ìwọ tó ọba ìwọ tí ọba ń gbé ọ̀rọ̀ ẹ̀sìn wa pé gbèsílà káyèwò gbèsílà káyèwò kìí ṣe gbogbo tẹ̀sìn wa mú wa òun ló lọ pẹ̀lú bílà káyẹ̀ ṣe lọ o ó sì yé kì í ṣe gbogbo tẹ̀sìn wa mú wá òun ló lọ pẹ̀lú bí làákàyè wa ṣe kí o bó ṣe lọ. ó rí i pé làákàyè ó sọ pé seeing is believing tí làákàyè sọ nìyẹn seeing is believing rírí rírí nǹkan òní gbígbà nǹkan gbọ́ ẹ̀sìn wa dé ẹ̀sìn wa sọ pé wọ̀lẹ̀dí yóò mìíràn bìlẹ̀ gan ibi àwọn tí wọ́n nígbàgbọ́ nínú nǹkan tí wọn ò rí gbọ́dọ̀ fẹ́ máa ṣe méjèèjì papọ̀ làkàyè sọ pé seeing is believing pé kó o tó lè gba nǹkan gbọ́ rí i ẹ̀sìn tí wá wá wá ọ wá ń ṣírò ká gba ń tá àárí gbọ́ àárí àlọ́ òṣojú oníkàgbà gbọ́ àárí mọ̀lẹ́kà sójú oníkàgbà gbọ́ àárí àlìjẹ́ náà sójú oníkàgbà gbọ́ àríná sójú oníkàgbà gbọ́ what in is saying is believing. sọ ni pé ọ̀rọ̀ ẹ̀sìn lágbára lófin gbọ́dọ̀ kú érì rẹ̀ ẹnìkan pè mí tí mi ò padà nà mi ò padà gbé kọ́ọ̀lù ẹ̀ ó sì ti kọ́ ọmọ gbọ́ ẹ̀gbọ́n tó sọ fún mi ó ní ẹnìkan bíi malam yusuf léèrè pé ní ìsìn tẹ̀yìn tẹ́ ẹ gbaṣẹ́ kẹ́ mọ convert àwọn christians sí muslims tí muslim kan bá convert christian kí ni ìdájọ́ rẹ̀ ṣé bí pípa ni wọ́n ní kí wọ́n pa á wọ́n sọ wá dáa báwọn. <laughs> ó ní sọ dáa báwọn kó ga sí pé ẹni tó bá fi Islam lẹ̀ ó ti ń ṣe Islam bọ̀ tẹ́lẹ̀ o wọ́n wá fi í lẹ̀ kí wọ́n pa ni. àwọn tí wọ́n ń tinú Christianity bọ́ sínú Islam wọ̀nyí àwọn pásítọ̀ àwọn rẹ́fẹ̀ndì wọ̀nyí tí wọ́n ń tinú Christianity bọ̀ sínú Islam wọ̀nyí. táwọn náà bá lọ lùdájọ́ ńkọ́ wọ́n ní sẹ́ni pé kò níwà òkè ẹ ní rí yẹn tọ́ka sí pé ara àwọn tó gba ìsìláàmù rèé ṣe rí ṣe rí nígbà tí àyè bá gba ọmọ olè lágbóolé yóò kílèmù pé bàbá àwọn ló nílẹ̀ tí gbogbo ńlá lọ ṣe kíni tí wọ́n kọ́lé lórí. Ah. ẹ nǹkan kan mọ̀ ni islam lẹ̀sìn ọlọ́run kò gbọ́dọ̀ ní ráìvà islam ní ẹ̀sìn ọlọ́run sódà àwọn tó fẹ́ kó bá yín nínú àwọn àfáà àwọn tó fẹ́ kó bá yín làwọn tẹ́ ń gbé yín mọ́ra àwọn tẹ́ ń gbé yín mọ́ra wọ́n fẹ́ kó bá yín àwọn náà sì fẹ́ kó bára wọn ni. ìgbàgbọ́ mùsùlùmí ni pé ẹ̀sìn kan lẹ̀sìn ọlọ́run ìsìláàmù sì ni. All other religions are counterfeit. Kí wá ní ráìsì kan tí counterfeit ẹ̀sìn yóò à ní? Ẹ́ ṣẹ́rù ráìsì tí original ẹ̀sìn ó ní lẹ̀sìn counterfeit ó wà sí kí ni? Ni ó wà ní. Ah, ọba gbé ọmọ tiẹ̀, ó gbé sórí ìtẹ́ lápá ọ̀tún. Ẹ́ ẹ̀rú dé ó ní kábíyèsí ah, bá a ṣe bẹ̀rù làbọ̀ mọ̀. <laughs> Ah, bọ́ọ̀lù ti yé òun ọ̀bọ kọ̀ pé akọ́dà ni ẹ bá ń pe akọ́dà wá. mo fẹ́ fi bí mo ṣe jọba hàn án sórí ẹ̀ kalẹ̀. sórí má lọ lérò pé ìsìláàmù ọdọ́gba sí ẹ̀sìn mi o tó ti yọ so lọ́dọ̀ ọlọ́run kò sẹ́sìn mi yàtọ̀ sí ìsìláàmù so títà bá wá sọ pé ń bá fi ìsìláàmù lẹ̀ pípa ni ẹ pa o ò lè query judgement yẹn o o lè query rẹ o that is number one nọmba two nìyí tí wọ́n bá ní ẹ̀ bá fi islam múlẹ̀ fi gbàdé kí wọ́n pa á ó ní circumstances kì í ṣe òfin tí wọ́n lò ní anywhere no ó ní circumstances circumstances ẹ̀ ni pé ní orílẹ̀-èdè tí islam bá ti ń ṣèjọba nìkan lòfin yẹn wà ní orílẹ̀-èdè gbogbo ìdájọ́ ẹ̀sìn wa tó bá ti la pé ẹ̀ ti lù ú pípa ni ẹ pa tàbí ẹ gé lọ́wọ́ tàbí ẹ gé lẹ́sẹ̀ tàbí ẹ gé lórí tàbí ẹ lóko àbí ẹ lù kò apply ní nàìjíríà o ó ti yọ secular state ní nàìjíríà ìlú tó secular. ìlú tí gúrú ti dọlọ́hùn mọ́ arábàdà lọ́wọ́ ní ń pè nàìjíríà ó ti yọ so nírú ibẹ̀ yẹn àlejò ní equal rights lọ́dọ̀ ìjọba àlejò ní kíni o equal rights lọ́dọ̀ ìjọba ṣùgbọ́n lórílẹ̀‐èdè tí Islam bá ti ń darí ẹni tó bá lóun fi Islam lẹ́ńbẹ́ òun bíi sọ́jà ni bí sọ́jà tí wọ́n rán lójú ogun tó wá sá. kí ni ìdájọ́ mìlítírì lórí sọ́jà tí wọ́n fi ṣe ogun rán tó wá sá? wọ́n pa ni ẹ̀ pẹ́rì yẹn kí ló sì fa sẹ́fẹ̀ ní kí wọ́n pa á wọ́n ti mọ̀ pé n tó fi lè sáhùn yóò tú àṣírí ikọ̀ ọmọ ogun nù yóò sọ bí tí agbára wọn dé ìdàgbára wọn mọ ibi tí wọ́n farapamọ́ sí. ọ̀wá sọ pé why Islam say we should kill anyone who revert to Christianity sórí ìdájọ́ òun lọ́ọ̀dù transformer mu ẹni bá ti kú òun Islam pípa ni kí wọ́n pa but only circumstances ẹ̀ circumstances ẹ̀ ní pé orílẹ̀-èdè tí yẹn bá ti ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ orílẹ̀-èdè Islam ó gbọ́dọ̀ jẹ́ orílẹ̀-èdè Islam tí kì í bá ti ṣorílẹ̀-èdè Islam ẹ gbọ́dọ̀ pọ́ńtọ̀ wọn o ẹ gbọ́dọ̀ pa onítọ̀hún tẹ́nìkan bá ń gbé lórílẹ̀-èdè Islam ó wá lọ di Christian regardless of akitiyan ìjọba bó ti gá sí pé àkìtìyàn ìjọba nàìjíríà lórí social media lórí tẹlifíṣàn lórí rédíò yìí tí ó ṣàyè di olórí burúkú níjọba nàìjíríà fọwọ́ sí. yes ohun tí ó sọ ọmọ ìlú nàìjíríà wa gbádùn nírú wèrè tí ń pè ní sàásùn ni ó jáde sí gbòòrò tí ó mọ̀ forí burúkú sayọ̀. Eh? ẹni ti ya wèrè tí jíìnù ti kó sílá yọ àdìsá ẹ ọ̀pọ̀lọpọ̀ bàjẹ́ tí ń ṣẹlẹ̀ lórí rédíò lórí tẹlifíṣàn it is because the government is not government of religion ìjọba wa èyí sí ìjọba ẹlẹ́sìn ìjọba dìgbòlugi ni ìjọba tó ga sí pé ó fàyè gba dìgbòlugi ó fàyè gba wèrè tọ́ba lè tọ́ba lè ta wèrè mọ́ tánṣó ìjọba tí wọn gúrú rẹ kí gúrú bá sọ pé òun lọ́lọ́run kí wọ́n sì máa wò ó rẹ ẹ́ nígbà tí ọba ti dìkílẹ̀ ara rẹ̀ gẹ́gẹ́ bí gọ́fẹ̀ntì bọ̀ tó lè dìkílẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ó lè dìkílẹ̀ ara rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run wọ́n sì máa wò ó rẹ ara fíṣọ́ọ̀sì orílẹ̀-èdè tí ò lo òfin ọlọ́run nìyẹn. now orílẹ̀-èdè tí wọ́n bá ti ń lo òfin ọlọ́run wọn èyí fààyè gba rẹ́dẹ̀rẹ́dẹ́ lórí social media lórí tẹlifíṣàn ó fi jásí pé wọ́n ṣàkólé kan fọ́mọ̀ ìlú òsè làlàyé tí ó là lọ́rùn. so kí gbogbo akitiyan yẹn kí wọ́n kọ́ wà jíjọ́ kan kó o ní wèrè kọ lù ọ́. pé ọpade pàdé Jésù lórí òkè àràfà àbí kò ní ọlọ́run kan pè ọ́ pé ọ̀rọ̀ ń sẹ́ ó ti nù kí rẹ yẹn kó lọ́mọ lẹ́yìn ó ti yí ọ wọ́n mú ọ so náà tẹ́ bá mú ọ so wọ́n yọ ọpọlọ ẹ wò wọ́n tún ní káwọn àfọwọ́ gbogbo oyún náà ó forí ẹ lọ bọ́lọ̀ ni ìbọ́lọ̀ lọ pè ọ́ àbí lọ́bẹ̀ tó pè ọ́ lọ́bẹ̀ <laughs> lọ́bẹ̀ tó pè ọ́ ló kù kò lé tọ́wọ́ àwùn so lórílẹ̀-èdè tí wọ́n bá ti ń lo ṣẹ̀dá ìsìláàmù kò sígbà láàyè fún ọ kò sọ pé ó ṣe ìsìláàmù mọ́ o but lórílẹ̀-èdè tí wọn ò ti lo ṣẹ̀dá ìsìláàmù sórí gbogbo tó bá wù ọ ní kó pera rẹ ọgọ́tọ̀ bá kú lóòtò mọ àwọn ara rẹ̀ torí ò lè mọ àwọn ara rẹ̀ nígbà tó wà láyé nígbà tó bá kú ó mọ ìwọ̀n ara rẹ̀ so èyí tẹ́ ẹ bá sọ pé ẹ ìsìláàmù ó ní kí wọ́n pẹ̀lú tó bá kú òun ìsìláàmù ó níbi tí wọ́n ti máa parọ́ ẹni bẹ́ẹ̀ o ọjọ́ tẹ́ ẹ tí ń gba Jésù sínú ayé yín táǹkà yín ní Nàìjíríà ta ló pa yín àbọ̀ ló ti gba Jésù sílé ayé rẹ̀ tó ọ̀sọ́ bẹ́ẹ̀ ń dóni ká má kọ́ ta ní ọ káàkiri ẹ́ ta ń a káàkiri mo sọ̀rọ̀ àwọn ẹgbọ́n mi kan tó di pásítọ̀ nígbà tó fẹ́ máa bá mi sọ̀rọ̀ tí ń sọ pé wa Boko Haram nkankan mo ní Boko Haram ṣé kí Boko Haram tó ṣẹlẹ̀ kọ́ wọn ti pààyàn ní Nàìjíríà wo ni mú Boko Haram kan tó sọ pé ìmọ̀ọ́mù mọ́ṣáláṣí kan ní ẹni ọjọ́ wo ni wọ́n mú boko haram kan tó sọ pé à mọ́sáàsì ti máa ń kírun rè ṣe bí àwọn tẹ ẹ lọ kú wá bẹ́ẹ̀ lẹ́mọ bí tẹ ti lọ kú wọn wá pé ká máa pa ọmọ nàìjíríà ṣeré ṣé wọn máa pa èèyàn mọ́sáàsì ni. so àwọn tí ń já boko haram wọn ò lẹ́sìn wọn ò lẹ́sìn kankan tí wọ́n pèrè àwọn mùsùlùmí irọ́ ni wọ́n ń pa tí wọ́n pèrè àwọn mùsùlùmí irọ́ ni wọ́n ń pa wọn ò lẹ́sìn lè ni wọ́n. so lórílẹ̀‐èdè nàìjíríà freedom of religion wà freedom of religion wà ṣùgbọ́n <laughs> tá freedom of religion tó ọ ti gbọ́ sọ inna dina inda Allahi al-Islam òfin ọkọ̀ ti ọlọ́run o ti wá ọlọ́run yẹn làwọn wá ń tọ́ba wá wù ọ nítorí ọgbà sílé ayé rẹ mí ọba ayé rẹ wàhálà àti ẹni ọba àgbomi sílé ayé rẹ wà àti ẹni ọba àgbà irin kò ní ayé rẹ èèkàn mi bọ́ ọgbà gúrú kọ̀ọ̀kan mi kọ̀ọ̀nà mí nìkan gbogbo ọba ayé rẹ ní ọba dọgbàjú ọlọ́run sọ ayé rẹ pé tọ ọ bá fẹ́ exchange nǹkan ok o kóńgò ráìsì méjì lọ́wọ́ bóyá àròsọ ọ̀fadà wa ń wù ọ jẹ lọ ta àròsọ tà á kó wá fowó àròsọ kó fi ra ráìsì ọ̀fadà kì í ṣe wàá gbé àròsọ kóńgò méjì lẹ̀ tàbí kóńgò mẹ́ta láti fi gba ọ̀fadà kóńgò kan àbí kóńgò mẹ́rin tó bá ti já sí pé rice versus rice ni wasinam the wasinin òṣùwọ̀n wọn wọ́n gbọ́dọ̀ dọ́gba ntí ẹ̀sìn sọ nìyẹn o. adesina bakila adeyina na three oh nine so a bẹ̀rẹ̀ ní three ten ní ọjọ́ mẹ́jọ insha